nípa nínú tí sheikh islam ibn taymiya rahimahullahu ta'ala tí wọ́n ṣe àlàyé fún wa nípa tó jẹ́ mọ́ ìgbàgbọ́ nípa àgbéǹde alqiyama ipe téèyàn bá ní ìgbàgbọ́ sí àgbéǹde alqiyama wọ́n gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí gbogbo ntànàbí wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fún wa nírò nípa pé yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a kú tán torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí fìtínà sàárè ìyà sàárè àti ìdẹ̀ra sàárè. sheikhul islam wa ni fa amal fitnatu fa inna nasa yuftanuna fi quburihim. ṣùgbọ́n tẹ́ ọ bá béèrè nípa ń ta pè ní fitina sàárè ètò ìsìnkú àwọn náà mọ̀ àyàfi láti inú sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam tá a bá béèrè pé kí ni jẹ́ fitina sàárè ìtumọ̀ rẹ̀ òun náà ni pé annasu yuftanuna fi quburihim ọlọ́run ọba yóò ṣe àdánwò fáwọn èèyàn nínú àwọn sàárè wọn ọ̀nà wo làdánwò yóò ti ṣẹlẹ̀ ó ní pé ọlọ́run ọba yóò dá ẹ̀mí padà sí àwọn ara wa lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kú tán àkọ́kọ́ ohun tó ń jẹ́ ikú òun náà ní pẹ́ẹ́mí ó kú ò lára ẹ̀mí ló ń bẹ lára táǹfì ń jẹ́ èèyàn ẹ̀mí ní ń bẹ lára táǹfì ń jẹ́ èèyàn tẹ́mi bá ti kú ò lára tán èèyàn dòkú téèyàn bá di òkú kò fi nǹkan kan yàtọ̀ sí èrè nítorí pé ẹ̀yin náà mà ipe èrè wọn gbẹ́ kalẹ̀ wọn a máa sọwọ́ fèrè wọn a máa sapá fún wọn a máa sẹsẹ fún ṣùgbọ́n kullu dhalika bila fa'ida ṣùgbọ́n gbogbo àwọn kẹtẹ́ máa ṣe fún lórí kìyẹn kò láǹfààní kan ọwọ́ tí ò fi lè mú nǹkan kan ẹsẹ̀ tí ò lè gbé lọ síbi kankan ẹnu tí ò lè fi sọ̀rọ̀ tí ò lè fi jẹun bẹ́ẹ̀ náà lèyàn á máa dáa nítorí níjọ́ tí èèyàn bá kú ó dèrè nù lẹ́yìn ìgbà tá a bá kú tán ẹ̀mí wa yóò kó lára wa alimami shafi'i rahimahullahu ta'ala wọ́n pa kéèsì wa lọ sí di nǹkan pàtàkì ètò tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa kì í mójútó ẹ rí i pé lónìí tàtàlẹ́ni tí kò jíwẹ̀ nínú wa lẹ́yìn ìgbà tá a wẹ̀ tán ẹ rí i pé a fi ìparapara lẹ́yìn tá a fi ìparapara tán a tún fi lọ́fíńdà sára a tún wá ìpara ètò dáa ètò ìsèké nígbà tí èèyàn bá gbóòórùn rẹ̀ lára wa kò ní jẹ́ ká máa rùn òórùn tí ò dára bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa a yarí a tó dára a lọṣọ rẹ̀ subhanallah nítorí pé à ń fẹ́ pé tá a bá yọ ká má yọ ní iyọ̀ tí à ń fẹ́ pé tá a bá yọ káwòrán awó dùn wò nítorí pé inna Allaha ta'ala jamil yuhibbul jamal bẹ́ẹ̀ la nabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ ìgbà tí wọ́n sàlàyé ìgbéraga wọ́n ní ẹ sọ́ra fún ìgbéraga nítorí pé onígbéraga ò ní wà aljanna arákùnrin kan nínú àwọn sàábé ó wá sọ pé nìkan nínú wa a máa wò wá pé ńgbà tí a bá jáde ká sọ̀sọ̀ kọ́ dára ká múra kọ́ dára tẹ́lẹ̀ yìí náà ń bẹ́ nù gbéraga àbí ò sí nù gbéraga ìdí anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wa dáhùn yìí pé rárá o kò sí nínú gbéraga nítorí pé alukébúrò bàtúrò lḥàqì wàhámtò náà alukébúrò bàtúrò lḥàqì wàhámtò náà nítorí pé ní gbéraga oná ní kéèyàn kó òdodo tó máa bá sọ̀rọ̀ òdodo kọ́kọ́ kó sì fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn eléyàn ni wọ́n ń pè ń gbéraga nígbà tí wọ́n bá sọ ti sòdodo ọ̀rọ̀ kàkà kọ́ gbọ́ kọ́ gbà kàkà kọ́ gbọ́ kófin tí wọ́n bọ̀rọ̀ kó ṣe làákàyè sí ọwọ́ kó tún àmọ́ fojú kéré àwọn èèyàn pé ta ni ta lẹni tí ń bá mi sọ̀rọ̀ kí ló já mà subhanallah eléyàn ni wọ́n ń pè ní kíni ni wọ́n pè ń gbéraga anabi wa ni inna allaha jamilun yuhibbul jamal ṣùgbọ́n sọ tó onítìyẹn bá ṣe ṣe ń bẹ nù gbéraga kò sí nù gbéraga nítorí pé ọba tó rẹwà lọ́rùn ọba wa ó sì nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́ba rẹwà. tó ẹ̀rí fún àwọn sọ̀sọ̀ ara wa ṣùgbọ́n mélòó nínú wa ló ń sọ̀sọ̀ fẹ́mi rẹ̀ mélòó nínú wa ló ń sọ̀sọ̀ fẹ́mi rẹ̀ ẹ̀rí pé ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti dógùn

الإمام الشافعي رحمه الله وني يا خادم الجسم كم تشقى لخدمته أتطلب الربح مما فيه خسران انهض إلى الروح واستكمل فضائله إنك بالروح لا بالجسم إنسان وني وتنسي تنسي سيسي على كفجو كفمو كفمو kápẹnu kápájú kápá kápẹsẹ̀ kápára káwọsọ tó dára káyọ bó ti ṣe dára eléyìí orí rẹ̀ náà ló ló gbogbo ìgbésí ayé rẹ̀ sí a wàhálà rẹ̀ mọ kúkú pọ̀ o lórí bó ti ṣe ṣiṣẹ́ sin ara rẹ̀ tó fẹ́ jèrè látàrí tó ṣe pé bẹ́ẹ̀yẹn bá ṣiṣẹ́ sìn àbádé ọ̀rọ̀ rẹ̀ ó padà já sófò náà ni tó bá yẹ pé ara nìkan lọ́ọ́ máa ń mójútó tó mú títẹ́mi rẹ àbádé ọ̀rọ̀ rẹ padà já sófo yọ padà já sí òfò ọlọ́run má jẹ́ àsófo má jẹ́ àsófo. inhab ila ruh wọ́n ní dìde dìde lọ sí díẹ̀ mí rẹ wastakmil fadailahu kó o tètè ṣe tí ó jẹ́ kẹ́mi rẹ ọjẹ́ mi tí ó lọ la kó tètè se ntí ó jẹ kẹ́mi rẹ kọjá mi tí ó là tọ́ba di lọ́la al-qiyama torí kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n ní innaka bir-ruhi la bil-jismi sànù wọ́n ní ẹ̀mí lọ́sọ̀ọ́ dèèyàn kì í sara o ẹ̀mí lọ́sọ̀ọ́ wá dèèyàn kì í sara nítorí pé ńgbà tó kú bá kú ìwọ náà lọ wò kú o kó tó di pé wọ́n lọ sí ṣé imú rẹ̀ wọ́n já lọ ni àbẹ́tì rẹ̀ wọ́n mú lọ àbójú rẹ̀ lọ́jáde ńlọ́fà ló fi kú ni kálá gbogbo oríkì ó tún máa bẹ bó ti ṣe ń bẹ náà ni ṣùgbọ́n kí lọ́jáde ẹ̀mí níbo lẹ̀mí ń gbé Allahu a'lam níbo gan la yẹ̀mí lára Allahu a'lam torí rẹ̀ innaka bir ruhi la bil jismi ẹ̀mí iná sàn déèyàn kì í sara wà ilà ara òkú sì tún sẹ́kù náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò lè gbọ́wọ́ síbẹ̀síbẹ̀ kò lè yanu síbẹ̀síbẹ̀ kò lè gbẹ́sẹ̀ kò lè ronú ó ti pin kí ló jáde lára tá a fi pè lókù ẹ̀mí torí ẹ̀ wọ́n ní kẹ́ ẹ̀ nítorí pé ẹ̀mí lọ́sọ̀ wá déèyàn kì í sara nígbà tí yẹn bá ti kú tí wọ́n gbé jù sínú sàárè àkọ́kọ́ ńgbà tí yẹn bá kú ẹ̀mí ó jáde lára tẹ́ẹ̀ tí màlẹ́kà bá ti lè yọ ẹ̀mí lára èèyàn báyìí wọ́n bá ti yọ ojú ọmọ wọ ẹ̀mí wọn ojú ọmọ wọ ẹ̀mí wọn ló fi jẹ́ pé gbogbo òkú tó bá kú ẹ̀rí tójú rẹ̀ tó ń wòkè tẹ́mi bá ti jáde ojú ọ̀tẹ̀lé gbogbo òkú tẹ́ ẹ bá rí tó kú ẹ̀rí kójú rẹ̀ ń bo níwò ń wòkè torí ẹ̀ ńgbà tí wọ́n bá lọ sí àyè ibi tó kú yẹn wà àkọ́kọ́ ní tọ́wọ́ nítorí pé ojú rẹ̀ tí wò kìyẹn ń wo ẹ̀mí lọ nígbà tẹ́mi lọ́nu. tọ́ lẹ́yìn tẹ́mi ti jáde lára tí wọ́n bá gbé wa ti sínú sàárè wa wọ́n dẹ́ ẹ̀mí wa padà sí wa lára gẹ́gẹ́ bó ti wá nínú hadithi albara ibnu azib radiyallahu anhu àti hadithi àwọn míì nínú àwọn sàbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni fatu'adu ilayhi ruuhu nígbà tí wọ́n bá gbókù sínú sàárè wọ́n wá dá ẹ̀mí rẹ̀ padà sí lára nínú sàárè yẹn ẹ̀mí ó padà sára ní pípadà kan tó jẹ́ pípadà ọ̀tọ̀ tó yàtọ̀ sí irú bẹ́ẹ̀mí tí ṣe ń bẹ lára kó tó di paaku bíbẹ tẹ́mi ó bẹ lára ní ìsìn sẹ́mi kó ti jáde náà ó tún wá padà wá bíbẹ tí ó lára ní ìsìn ó yàtọ̀ sí irú bíbẹ tí bẹ lára kó tó di paaku bíbẹ pàtàkì kan ni bíbẹ tẹ́mi ó bẹ lára nínú sàárè. No èyí tí mú ni gbọ́rọ̀ má lè dáhùn èyí tí mú ni gbọ́rọ̀ aráyé má lè dá wọn lóhùn èyí tí mú ni kẹ́kìn pẹ́ nìkan wà ń tòsí ẹni tá ní lè pé ẹyọ mí yé pípadà ẹ̀mí ti sin ti yàtọ̀ àkàràwọ̀kúlọ̀ nígbà tó wà ń lé ayé ọ̀ọ́mà wípé kòtò ọ̀fìn kan bẹ wájú rẹ níbi tó ń gbà lọ lọ́ba nígbà tó já kòtò bó ti já kòtò tàì já kòtò bẹ́ẹ̀ ni gbó inú gbó ọmọlẹ̀ ọ̀wá ń gbìyànjú ọ̀tá ti jàjàlà kó ọmọ bá panu kó ọmọ bá ṣègbé sínú kòtò tó ọmọ pé ń bẹ́ńbẹ́ o ti wá jàjà títí ọ̀rọ̀ náà bá yọ torí gbogbo bí tó bá gbẹ́sẹ̀ lé yíyọ̀ lẹ́sẹ̀ rẹ̀ ń yọ̀ o ti wá ń sọ̀rọ̀ ìtinú lọ pé tọ́ àfikún ọmọ ti tẹ̀síbí yẹ̀ kọ́mọ sàfọ̀mọ́ fọlọ́ dípò wọ́n bá tiẹ̀ dé kọ́kọ́ ọmọ kọ́kásẹ̀ rí mọ́ ọ lọ́wọ́. وبينما أنت في في تلك الحال إذا بك تسمع قرع نعال بعض الناس bó ṣe wà ní lọ́ba gbọ́ ìró ẹsẹ̀ bàtà àwọn èèyàn lọ́ba gbúrò ẹsẹ̀ bàtà àwọn èèyàn ọ̀ pariwo àbò ní pariwo ọ̀ pariwo kọ́dà kó ṣe pòórè ò ní jáde dáadáa ẹ dákun ẹ̀yin wọnú agba o bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ nítorí pé ẹ̀mí ti ń bẹ lára rẹ̀ nìsín ẹ̀mí tẹni tí ń bẹ láyé ni ẹni tí sì ń bẹ láyé yóò lè bẹ́ni tí ń bẹ láyé sọ̀rọ̀ bọ́ pé kó ti pẹ́ ni tí ń bẹ láyé tẹni tí ń bẹ láyé bá sọ̀rọ̀ gbọ́rọ̀ rẹ̀ ẹ̀wọ̀n ṣe dandan ni tí wọ́n bá sọ̀rọ̀ kẹ́ni bá sọ̀rọ̀ gbọ́ kọ́ ni. ṣùgbọ́n wọ́n ti wọ́n gbà bára ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹni tó wà nù sàárè rí jàmá ẹja tètè ṣe dáadáa kó tó di pé kú dé. ẹni tó wà nù sàárè anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú hadithi albarawi anabi sallallahu alayhi wa sallam ṣàlàyé ń bẹ wípé ńgbà tó máa ti gbókùtì nínú sàárè àwọn mẹlẹ́kà yẹn wà bá wa innahu la yasma'u qar'ani 'ali ashabihi sọ́mà gbèjú ní sáré táwọn àlékà bá wà bá ní dídí àsìkò tí wọ́n wà bá tẹ̀mí ti padà sí lára wọn yóò máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà àwọn ẹni tó wà sí ẹ̀ ní ti kóńdì sáré tí ó tún fi dẹ́mi yẹn padà sí lára yóò sì máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà yín ṣé ibi tó wà ó ṣé ó òkú láti wá bẹ́ẹ̀lẹ̀ tó wù yín láti wá bẹ́ẹ̀lẹ̀ wípé abẹ́ẹ̀lẹ̀ ló ń gbé o wọ́n wá dá pẹ̀bù yẹn mọ́lẹ̀ ta ló wù Ona náà yóò tún wù pé kó tún padà sílẹ̀ ayé kódà kó ṣe pé ìyá ní jẹ lókè pẹ̀tẹ́lẹ̀ kò ní fẹ́ bọ́ sísàlẹ̀ pẹ̀ àmọ́ subhanallah kò ní lè sọ̀rọ̀ kò ní lè sọ̀rọ̀ tára ayé ọ̀gbọ̀ ṣùgbọ́n yóò sọ̀rọ̀ tí màláìka ọ̀gbọ̀ la ilaha illallah àìgbọ́ kò túmọ̀ sí pé wọn ò sọ̀rọ̀ ẹ mọ̀ pé màláìka ọmọ abí yéésù máa dá màláìka lóhùn either positively àbí negatively. inú kọ́ dáhùn lọ́nà tó dáa àbí kọ́ mọ́ dáhùn dáhùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yọ dáhùn àbí òní dáhùn yọ ṣùgbọ́n tó ń ti pé wọ́n ti dẹ́mi padà sí lára lásìkò yẹn ní dídá ọ̀tọ̀ dídá ẹ̀mí ara nígbà ara wà nù sàárè yóò máa gbọ́ bàtà yín ṣùgbọ́n kò ní yọ mí yín èèyàn yín abẹ́gbọ́ kókó kan sọ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ nìkan bá sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó kọ́kọ́ sáná bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá tún wá sá ńgbà tẹ́ bá ti sáré bíi mẹ́ẹ̀lì kan lọ́pọ̀lọ́wọ́ aṣọ sẹ́lómìn lórí pé àbí òkú ni wọ́n ti kọ́ dákú o ẹ̀ já padà lọ yẹ̀ wò àwọn míì ó túlẹ̀ pé à kójúmọ́ rí bi gbogbo ara gan lògùn ẹ̀ kì í <laughs> tọ́ ẹni tó yẹ kó ẹjọ́ jókòó lánàá tẹ́jọ́ sàwádà títí sílẹ̀ fi sú ọwọ́ àṣẹlẹ̀ kọ́ sọ̀rọ̀ pé ẹ dákun ẹ wá yọ mínú kòtò tẹ́sán mi tẹ́ ẹ túlẹ̀ ṣé ó ti wá di ẹyìn ó ti di kílẹ̀ ń pè ó ti dẹbọ́ra nu ó ti dàkúdà la ilaha illa pé kọ́mọ̀sì pẹ́ ni tó fẹ́ mú lọ ìní wá kálukú wọn bá túlẹ̀ tán yóò máa gbọ́ tí kò nílé sọ̀rọ̀ ànábì wa sallallahu alaihi wasallam wọn ni wọ́n tẹ́ mi padà sí lára a sì sọ pé dídá padà yàtọ̀ sí rẹ́mi ti ṣe ń bẹ lára kátó dípa ṣe kíni kátó dípa kú wọ́n dá padà sí lára nítorí kíni nítorí kó lè bá a bí léèrè eléyìí tó túmọ̀ sí pé ìbéèrè sàárè gan àti fèsì ò lè é ṣe láì sẹ́mi lára àti fèsì ò ṣeé ṣe láì sẹ́mi lára torí ẹ̀ lọ́lọ́run ṣe dá ẹ̀mí padà sára nítorí káró lè bá a láǹfààní àti fèsì. eléyìí ni wọ́n pè ń fìtínà sàárè ìdánwò sàárè ni dídá padà tọ́lọ́ wọn bọ́ dẹ́mi padà sára yìí ó túmọ̀ sí pé ara ó tún sẹ̀mí síwájú kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ṣùgbọ́n nínú sàárè kó tó di kọ́ lọ́wọ́ bá tún mẹ́mí yẹn kú. tọ́ba fi léèrè ike ọ̀nà mélòó ńlá jọ́sìnkọ́ fi ń bẹ láàrin ara àtẹ̀mí ọ̀nà mélòó ìlàjọsepọ̀ ìnìpàdé ló ṣe máa ń wáyé láàrin ara àtẹ̀mí ọ̀nà mélòó ni connection fi máa ń wáyé láàrin ara àtẹ̀mí ẹ̀dá wọn ló ń kórìtì ọ̀nà márùn-ún ni ìní àjọsepọ̀ fi ń bẹ láàrin ara àtẹ̀mí alákọ̀ọ́kọ́ òun náà ni ìpàdé tí máa bẹ láàrin ara àtẹ̀mí. ètí máa ń kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà àkọ́kọ́ láàrin ara àtẹ̀mí nígbà tá a wà nínú ìyá wa eléyìí là kọ́kọ́ gbàtara kọ́kọ́ mẹ́mí nígbà tá a wà ní polóró nù ìyá wa ǹjẹ́ àmàgbà tí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tó ọmọ bá kó kóṣù mẹ́rin nígbà tó ọmọ bá kó kóṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ìgbà náà connection àkọ́kọ́ sẹlẹ̀ láàrin ara àtẹ̀mí ẹlẹ́ẹ̀kejì. òun náà ni ìpàdé tó máa ń ṣẹlẹ̀ láàrin ara àtẹ̀mí lẹ́yìn ìgbà tí ara bá ti jáde kúrò láyé lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kú eléyàn ni tinú kíni tinú sàárè ìtasọ̀ yìí. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni irú pàdé àjọṣepọ̀ tí ń bẹ láàrin ara àtẹ̀mí nígbà tá a bá sùn àjọṣepọ̀ wo ní bẹ láàrin ara àtẹ̀mígbà tá a bá sùn ó yàtọ̀ sírò àjọṣepọ̀ tí ń bẹ láàrin ara àtẹ̀mígbà tá a ti sùn bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ nígbà tó o bá sùn o lè bá ara rẹ ń sánmà o sì wà lórí bẹ́ẹ̀dì pàtó sùn o lè wúyẹ́ tọ́mọ àpòkò ju sánmà o sì níyẹ́ lápá pàtó bá sùn o lè gbọ́ ìdá Portugal nígbà tó ti wà láyé ọ̀gbọ́jú english lọ subhanallah ìgbà tó bá sùn ó lè ó lè lè lè mọ èdè tó rí tó bá sì jí kọkọ lẹ kó bi àwọn elédè yẹn léèrè kó sọ kó ṣe déédé ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ àwọn ṣe déédé torí ló ṣe pé wọ́n máa lù bí kúkú bí yíyè tí ò sì ní mà nígbà tó bá tó jí ló jí tó bá wá jí jẹ́ ni á bá ti ṣe fi hàn tó ta nà ọ́ ní pàṣán tó báyìí ó ti jí talẹ̀ nà. ebi gbogbo ara rẹ ló lé ìgbésẹ̀ mi ẹni ẹni ló lé máa la subhanallah ìbọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n gún odó létrẹ̀ tó sùn tí ọ̀gbọ́n torí ọ̀nà náà bá sọ pé Allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha fayumsiku allati qada alayha al-mawt wa yursilu al-ukhra ila ajalin musamma ọlọ́run àbá máa gba ẹ̀mí nígbà kú rẹ̀ nígbà nígbà tásìkò kú rẹ̀ bá tó ọlọ́run àbá máa pa gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tásìkò kú rẹ̀ bá tó èyí tásìkò kú rẹ̀ òsì tì tó ọlọ́run àbá máa gba àwọn ẹ̀mí yẹn lásìkò tá a bá sùn ọlọ́mọ ń gbẹ̀mí ẹ̀rí tẹ́lómi sùn tó bá tají yóò mọ̀ ké ni pé ẹgbà mi ó ẹgbà mi ó kí ló dé ẹ̀rí tí gbogbo ara lé ó dì mú ẹ̀ gbogbo lẹ̀kùn kọ́ mọ́ta jáde o subhanallah nítorí kó rí nǹkan kan tí ń lè lọ báyà lójú oorun ẹ̀yin náà ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹ máa lálàá tí wọn máa wò pé tó ń ti bàjẹ́ o tó ń ti ta o àmọ́ tẹ bá jíjẹ kó oorun lẹ́ sọ alhamdulilayi mo dúpẹ́ fọlọ́ kó oorun ni ah, alákùn mẹ́jọ ta mi ọlọ́run mẹ́jọ bàjẹ́ subhanallah ẹ rí i pé máa ṣẹlẹ̀ sí yẹn torí ẹ ló ti jẹ́ pé connection tó wà láàrin ara àtẹ̀mí lásìkò tá a bá sùn ọ yàtọ̀ sí ìtọ́ wà láàrin ara àtẹ̀mí kó tó dípa sùn. ẹlẹ́kẹrin òun náà ni irú àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹ̀mí àtara ní ìtẹ̀mí sàárè níta lónìí sáré ìdíjọ́ gbẹ̀ndà kìyàmà connection ti ń bẹ láàrin ẹ̀mí àti ara tún yàtọ̀ torí pé bó tilẹ̀ jẹ́ pé mi ti fara lẹ̀ iná ni wọ́n fi ń pè wá lókù ṣùgbọ́n ẹ̀mí ò fara lẹ̀ tán from time to time ẹ̀mí ó tún máa padà sára nítorí kí ìyàwó lè bá àjọ jẹ́ wọ́n papọ̀ tó bá yẹ pé ní ìyàlẹ́ni tó wà nù sáré nítorí kí wọ́n lè bá àjọ orí kẹ papọ̀ tó bá yẹ pé ní ìkẹlẹ̀ ni tó wà nù sáré. tẹ́lẹ̀ yìí ni ìbú àwọn ahlu sunna wal jamaa pé from time to time ẹ̀mí ó tún máa ní connection pẹ̀lú ara nínú sáré torí pé tára bá ń jìyà ẹ̀mí náà jìyà tiẹ̀ tẹ́ bá ń jìyà ara náà jìyà tiẹ̀ tó bá jẹ́ kẹ́ náà ni tẹ́mi bá ń gbádùn ara náà gbádùn tiẹ̀ wọ́n á lè jọ fíìlì papọ̀ ńgbà mí ọlọ́run nìkan papọ̀ ní sáré yẹn náà. connection orí ti karùn òun náà ni bẹ́ẹ̀ ni ó ti ṣe padà sára tọ́ba àtijọ́ gbẹ̀ndẹ̀ alùpùpù eléyìí ni èyí tó pé jù nínú bẹ́ẹ̀ mi ti ṣe máa bẹ pẹ̀lú ara torí pé ẹ̀mí ti ń bẹ pẹ̀lú ara nílé ayé bíbẹ tó lópin ni ṣùgbọ́n ẹ̀mí tí ó bẹ pẹ̀lú ara ní ọ̀la alùpùpù bẹ́ẹ̀ mi wá bá padà sí wa lára tán ó ní bíbẹ tó torí bíbẹ àìnípẹ̀kùnú bíbẹ tí ò síkú lẹ́yìn rẹ̀ torí rẹ̀ tó bá wọ àlìjẹ́nà la mautun wala fana'u kò síkú kò sí píparun ọlọ́run kò sí wa lọ́mọ àlìjẹ́nà ẹni tó bá sì wọná la yamutu fiha wala yahya kò ní kúnú ẹ̀ kò sì ní sẹ̀mí ọlọ́run wa lọ́mọ náà. báyìí ni imaamu ibn al-qayyim rahimahullahu ta'ala ni wọ́n sọ ọ̀rọ̀ táwí nínú tíra àwọn tí wọ́n pè ní ar-ruh tíra tí wọ́n sọ nípa ẹ̀mí. tọ́ sábà wà wọnú sáré báwo ni dáhùn sáré náà ti ṣe rí qala imaamu ibnu taymiya qala imaamu ibnu taymiya rahimahullah ó ní fa yuqalu lirrajuli man rabbuk wa ma dinuk wọ́n sọ èèyàn ar èèyàn láàmà túmọ̀ rẹ̀ wọ́n sọ fún ọkùnrin làwọn wí ṣùgbọ́n kì í sọkùnrin ni wọ́n gbà lérò èèyàn nítorí wípé la farqa fi dhalika bayna ar-rajuli wal-mar'a fanulhiqu al-mar'ata bir-rajuli ilgha'i al-fariq kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú béèrè sàárè torí di eléyìí wọ́n kàn ń sọ pé wọ́n bi ọkùnrin léèrè ni atọkùnrin àbìnrin àwọn méjèèjì ni wọ́n bi léèrè wọ́n sọ pé èèyàn nínú sàárè àti gbogbo ẹni tí wọ́n wọ́n sọ pé wọ́n ṣe náwó fún un sáré àwọn màlẹ́kà méjèèjì wọ́n sọ fún un sani màlẹ́kà méjèèjì náà àwọn náà ni almunka àti anakir bẹ́ẹ̀ ló ti wá nu rìwáyà kan nínú rìwáyà mi munkarun wa nakir munkarun wa munkar láì ní alif wal nakir láì ní alif wal munkar. àti nàkírì yìí ó wá nínú àdìsí Abu Huraira radiyallahu anhu wọ́n ní àwọn màlàíkà méjèèjì yẹn malakani aswadani azraqan màlàíkà méjì màlàíkà dúdú bólú méjì ni wọ́n màlàíkà dúdú olómi aró méjì ni wọ́n dúdú ni wọ́n olómi aró tuntun ni wọ́n at the same time ẹ̀rú ọba yẹn àbí òní bá yẹn nítorí pé ntí ọba yẹn lẹ́rù wọn bọ̀ wá sí àwọ̀ wọn náà tún bá yẹn lẹ́rù. wọ́n ní èèyàn dúdú èèyàn dúdú olómi aró tún ni ó dúdú ó tún dé olómi aró subhanallah. bẹ́ẹ̀ ló ti wá nù hadith abu huraira radiyallahu anhu yuqalu li ahadihim almunkar wọ́n á máa fi ọ̀kan nínú àmì jẹ́jì ní almunkar wal akhar annakir ẹnì kejì wọ́n ń pè ní annakir báyìí ló wá nínú hadithi tí imaamu ibn hibban tí wọ́n gbé nínú sahihi wọn àti imaamu tirmidhi ó wà nínú riwaayà mi ti imaamu ibn hibban rahimahullahu ta'ala wọ́n ní yuqalu lahuma munkarun wa nakir níta àwọn akpè wọ́n ní munkar àti nakir munkar àti nakir kò sí alif àti láàmù bẹ́ẹ̀ kò sí ìta pè wọ́n tí ò mú kí ló dé sábì pé wọ́n ní munkar àti nakir munkar. ọ̀nìkíni مفعل منكر مفعل نكير fa'il بمعنى مفعول نكير فعيل بمعنى مفعول تجب قتل بمعنى مقتول جريح بمعنى مجروح torí rẹ̀ méjèèjì wọn ismu maf'ul náà ni gbogbo ẹ̀ wá látara ankara yunkiru inkara wakilahuma diddul ma'ruf ìtumọ̀ méjèèjì ni pé màlẹ́kà méjì tá a mà ìtumọ̀ kọ́ wọn ni munkar ẹni tá nakir ẹni tá sẹ́yìn mà náà sẹ́yìn mà màlẹ́kà yẹn àmọ́ wọn o àtàrà bí tí wọ́n ti mú kọ́ wọn nu pé àwọn ẹni tá a mà. wọ́n ní kí ló dé tí o kọ́ wọn fi ń jẹ́ munkar àti nakir màlẹ́kà méjì tá a mà lè anal magi tẹlẹmi àrífọ wọn mà nítorí pé ẹni tó kú ọmọ wọn rí tẹ́lẹ̀ ẹni tí ọmọ ni àbẹ ẹni tó ọmọ ẹni tí ọmọ wọn kò wọn rí kò ráwòrán tọ́jú àwòrán wọn rí pé dúdú búlù méjì à. Ah

ètò ọdọgba wallahu a'lam ọ̀nà ní káyọ̀ kókò sí yàtọ̀ láàrin àwọn ànábì àtàwọn míì. ọ̀dà ṣé munkar àti nakir àwọn náà níbi múmi ní àti kèfèrí léèrè àbí munkar àti nakir àwọn tá a mọ̀ àwọn ní òbí kèfèrí lásán léèrè ṣùgbọ́n àwọn múmi ní yẹ kí wọ́n nímọ̀ ìka tiwọn lọ́tọ̀ síbẹ̀ ni àbẹ́kù. naam ìyàpọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ àwọn kan náà àwọn olùmọ̀ sọ pé múnkàrà àti nàkírì náà ni ó bi gbogbo èèyàn léèrè apá kan nínú wọn sọ pé áá àwọn màlíkà méjì kan wà tó ti pé àwọn ni bi àwọn múmi ní léèrè wọn àwọn náà ni albashir àti almubashir albashir àti almubashir àwọn afúnirò dùnú méjì àwọn afúnirò dùnú méjì ṣùgbọ́n káṣ ẹ̀rí tó mú ọ̀ lágbára torí ẹ̀ múnká àti nàkír náà ni torí ẹ̀ múnká àti nàkír wọn bí olùkọ́ wa léèrè tó bá di lọ́la alqiyama. فيقال للرجل من ربك wọ́n wá ṣe ìbéèrè wọ́n á ṣe ìbéèrè lọ́dọ̀ èèyàn ike ta ni olúwa rẹ̀ kẹ́bù ti wá nínú ibnu azib radiyallahu anhu ani nabi sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam níbi ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní yuthabbitu allahu alladhina amanu bilqawli thabiti fi lxayati dunya wa fi lakhira ọlọ́run ọba yóò máa fi gbólóhùn tó rinlẹ̀ ṣinṣin yóò máa fi fẹsẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo rinlẹ̀ ní ilé ayé ń bí àti lọ́run ìyẹn ni pé nínú sàárè. la ilaha illallah onáà ní kọ́ọ̀lù sábìtì yẹn ọlọ́run ọmọ fi fẹsẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo rin lẹ̀ nílẹ̀ ayé àti lọ́run anabi sallallahu alayhi wọn láyà yìí nípa àyà sàárè ni bara nínú ti imaamu muslim wọn ni sọ fún èèyàn ma rabbuk sani olúwa rẹ ìbéèrè náà nù ọ̀pọ̀lọpọ̀ ni ó sì fèlè ọlọ́mọdé àfèlè. man rabbuk tálúwa rẹ fayaqulu rabbi Allah olùgbàgbọ́ òdodo dáhùn ikú ọlọ́run ọba lolúwa mi. wa nabiyyi Muhammad nabi misila nabi wa Muhammad sallallahu alayhi wa sallam fadhalika yuthabbitu Allahu alladhina amanu bilqawli thabit anabi lélẹ́yìn ní ìtumọ̀ akpọ́lọ́run máa ń fẹsẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó rinlẹ̀ sísìn yẹn ni pé líle dáhùn yún ó ní ìtumọ̀ akpọ́lọ́run fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀. وتو عنه صحيح البخاري أتي مسلم أتود أنس بن مالك رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وسلم سيكي إن العبد إذا وضع في قبره نقبة ما بيا dájúdájú tí wọn bá gbéyàn sínú sàárè rẹ̀ wàtẹwàlà ànhu ọsàbọ tí àwọn èèyàn rẹ̀ tí wọn wá sí táwọn sì ti pẹ̀yìn dà tí wọn lọlé wà ináhu làyẹsùmá kọrọ àní àlehim kódà yóò máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà wọn àtàhùn malakan dédé àsìkò tí ń gbúrò ẹsẹ̀ bàtà wọn yẹn pé wọn lọ àwọn mọ̀lẹ́kà méjì ọ̀wọ́ àbá fẹ̀yọkọ̀ ìdáàníhì wọ́n da jókòó nínú sàárè rẹ̀ fẹ̀yọkọ̀ láàní wọ́n sì sọ fún pé kò sí tọ́ka pẹ̀lú pé sísàárè ọ̀wọ́ àgbà jókòó àbí òní gbà jókòó torí pé lẹ́yìísà amúrò fi àkírọ́ kà amúrè fi dóníyà lẹ́yìísà amúrò àkírọ́ kà amúrè dóníyà ọ̀rọ̀ ọ̀run ọ̀dà bí ọ̀rọ̀ ọ̀lẹ́ ayé wọ́n da jókòó wọ́n sì sọ fún yín pé máa kún tètè kúlù fi hàdà nípa anabi wa muhammed sallallahu alayhi wa sallam fa amal mu'min olùgbàgbọ́ òdodo fayaqul òun ràn wípé ashhadu annahu abdullah mo jẹ́rìí pé ẹrú ọlọ́run ọba ni wa rasuluhu mo sì jẹ́rìí pé òjíṣẹ́ rẹ̀ ni fayuqalu lahu àwọn mẹlẹ́kà yẹn wàá sọ fún yín pé unzur maq'adaka minan nar wo ìjókòó rẹ tọ́lọ́run ọba ti pèsè fún ọ tẹ́lẹ̀ nínú náà wa qad abdalaka Allahu bihi maq'adan minal jannah ọlọ́run ti fàgà kan rọ́pò rẹ̀ fún ọlálùjẹ̀nà nítorí pé ó yege ìdánwò. qala fayarahuma jami'a anabi sallallahu alaihi wasallam ni yóò sì rí àga méjèèjì yóò rí tàlùjẹ̀nà tọ́lọ́run fi jà arọ́ tiná fún un. eléyìí ọjọ́ tó máa lùjẹ̀nà ṣùgbọ́n máa ná ní ìgbà tí wọ́n bá bí òun léèrè tí wọ́n bá bí òun léèrè amma al-munafiq Qatada rahimahullah ó ní lóyún ọ̀lànà ọwọ́ anú ẹ̀gbà wọ̀rọ̀ kan wọ́n tó sọ fún wa pé anáwó yufsahu lahu fi qabri lẹ́yìn ìgbà tó lọ́n bá ti fi tí wọ́n bá ti fi àga rẹ̀ nínú àti iná tí wọ́n fi hàn ọlọ́run yege nù dánwò wọ́n inú sàárì rẹ̀ wọ́n inú sàárì rẹ̀ sí sàárì ọ̀fẹ́ wa sọ pé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ pé wọ́n fẹ́ sàárì rẹ̀ laysa amril akhirati ka amri dunya ọ̀rọ̀ ọ̀run ó dà bí ọ̀rọ̀ ilé ayé. tọ́ wa amma almunafiqu wal kafiru ṣùgbọ́n munafiki alágàbàǹgebè olùjọ́jíjẹ́sọ àti kèfèrí fayuqalu lahu wọ́n sọ fáwọn nù sàárè wọn ma taqulu fi hadha ar-rajuli kí ló ń sọ nípa ọkùnrin yìí ìyá anabi wa muhammed sallallahu alaihi wasallam kí ló ń mọ nípa rẹ̀ fayaqulu la adri èmi ọmọ o la ilaha illallah kuntu aqulu ma yaqulu an-nas njàwọn èèyàn sọ lèmi náà sọ nílé ayé fẹsẹ fẹnu warọ lèmi náà fẹnu warọ wípé akínní muhammadu wo ọlọ́run ránṣẹ́ nìkan ọlọ́run nìkan lọ́lọ́run ránṣẹ́ òkúrọ́ lásán akínníkan wèrè akínníkan òpìdán gbẹgẹ báwọn kèfèrí ṣe ń sọ bẹ́ẹ̀ náà lòun náà ń sọ. ọwọ́ àánú rí wáyà mi sami'tu an-nasa yaquluna shay'an faqultu ntí mo gbọ́ táwọn èèyàn sọ nǹkan kan èmi náà máa ń bá wọn wí gẹ́gẹ́ bí ẹ̀yà ayé kò tọ́ ntí wọ́n ń wí lèmi náà ń bá wọn wí ìrònú pa rẹ̀. fàyọkọ́ọ̀lù wọ́n wá sọ fún pé ládàrẹ́ ìta wà ládàlẹ́ ìta ọ̀mà ò sì kọ́ mà la ilaha illallah kí ló yẹ kó wí wà ládàlẹ́ ìta ò sì kà nípa àmà kó lè bá àmà. tẹ̀rí aburú ni kéèyàn báyé ṣe ń ṣe ni ẹjẹ́ á máa ṣe ìmá bí wọ́n ti ṣe ń yí ni káwọn náà máa yí ẹ̀rọ àkóbá ti máa kó báyẹn pé tí mo gbọ́ táwọn èèyàn ń sọ lèmi náà ń bá wọn sọ ẹjẹ́ káwọn náà ṣe bí wọ́n ṣe ṣe kó lè rí gba àríbí ti ṣe rí yóò sì rí yóò já síyà fún ẹ yóò já síyà fún ẹ nítorí kó lè bá àríbí ti ṣe rí bí ti ṣe rí náà nìyà kọ́lọ́ mọ̀ sí wa lẹ́nu nìyà wọ́n sọ fún pé ládàrẹ́ ìta ìwọ àmà wàlẹ́ àtẹ̀lẹ́ ìta òsì kàkó lè bá àmà wàyó dọ̀rọ́bù bí mi tọ̀rọ́pìn wọ́n wá fi òòlù kan minhadidin tó ṣe pé irin ni wọ́n fi ṣe wọ́n fi gbáwèrè lórí bọ́rbàtẹ́n ní lùlù tó ṣe wípé áà lùlù kan màmá ó sì bò lágbárí ni ẹ pèsè àrírí torí pé de lárúbáwá yẹn lọ sọ bẹ́ẹ̀ wọ́n sì bò la ilaha òòlù ni o òòlù lẹ́yìn náà mú òòlù àwọn panel bita ẹ mú òòlù àwọn alágbèdè gbèmí tọrọ akéwìn òòlù ama ó sibó àbá fẹyọfẹyẹ yọwọ kígbe sọyìn hàtẹn ní igbe kan yasma'uhu man yalihi ghayru gbogbo ní ti bẹ ní ìtòsí rẹ̀ ní ọgbọ́n àyàfi èèyàn àtàlìjànú nìkan èèyàn àtàlìjànú nìkan ni ò ní gbọ́ torí rẹ̀ a ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ ni kó lè bá a jẹ́dẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni kó lè bá a jẹ́dẹ̀ kẹ́ni tí ò ní sin lọ́run lè bá a tẹ̀síwájú pẹ̀lú ọ̀daràn ó ṣe bẹ́ẹ̀ kó lè bá a tún jáàánú ni nítorí tí ọba síbẹ̀ àmọ́ ní sin ẹnìkan mọ́ wípé a bàbá alágbájá tá a sin lánàá kùmà tí wọ́n kó bò ó kò jẹ́ àsùn òòlù tí wọ́n sì bò ó ariwo sọ ni àwa gan-an àdìpọ̀ àǹfọ̀wù di tí àní gbádùn má nítorí wàhálà ariwo yóò ti pọ̀ ẹ̀yin náà wá wò báwọn sàárè ti ti kó àwọn agboolé àwọn yóò bá tẹ́wọ́ gbogbo àwọn ilé ìwọ̀n ní tẹ́gbẹ́ má nígbà tó bá pariwo ni ẹ ẹ ẹ ẹgbà wá o wá rí rí o wá lé wá bọ o wọ́n tún ti dé o à ah! láìlà náà la nàbí sallallahu alaihi wasallam sọ pé lawla alla tadafanu lada'awtu Allah an yusmi'akum min 'adhabil qabri nahwa ma asma tí ìbá ṣe pé ìbẹ̀rù pẹ̀ tó ní gbéra yín sí ma àwọn ọba abẹ́ lọ́ọ̀ pé yìí náà mọ gbọ́rú ìyà ọ̀dájú pé tá a bá gbọ́ irú ìyà tí ń jẹ ẹ̀ńtọ́ ànúsà náà ní tiẹ̀ nìkan mọ́ títí tí gbogbo ara àwọn òkú òfin máa jẹrà lórí ilẹ̀ táwọn pé ọ̀sán ọ̀sán ju kí wọ́n gbọ́n jù sínú sàárè kárí wọ́n wá sọ̀lọ̀ subhanallah ọlọ́run dàkún fún wa ń sí o. torí ẹ̀ ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullah. tó ní iná náà sọ ìfìtẹ́nù nígbà tí wọ́n ń sọ̀lá ìfìtínà sáré pé àníṣe ọlọ́run ṣàdánwò fáwọn èèyàn nínú sáré wọn tí gbogbo èèyàn lọ́lọ́run ṣàdánwò fún àti mọ́ọ̀nì àti káfìrì àti pòkì àti mọ̀náfìkì tí gbogbo wọn náà ní àdánwò sáré ni àbí kò ní kárí àwọn kan oríṣi wọ́n ní àdánwò sàárè kárí gbogbo èèyàn pátá sawa'un akana mu'minan am munafiqan am fasiqan am kafiran ayyaman ayyaman kana ẹni yóò wo lè jẹ́ ìdánwò sàárè ń bẹ àdánwò sàárè ń bẹ ìyẹn ni pé tí wọ́n ti dánwò fún mùsùlùmí mọ́mìnì à kèfèrí yẹ kó rí ju ìdánwò lọ kó tún rà dánwò gbogbo wọn lọ kárí bẹ́ẹ̀ ni Ibn Taymiyyah sọ Ibn al-Qayyim àti gbogbo àwọn olùmọ̀tọ́ pọ̀ jù ṣùgbọ́n alimami ibn Abdul Barr rahimahullahu ta'ala hafidhul Maghrib nínú àwọn olùmọ̀ tí wọ́n di súnà mú nínú àwọn tó ń tẹ̀lé madhhabu imami Malik nínú àwọn afáà tí wọ́n sì mí ní fifth century of Islam àfáà tó ṣe kó wọ́n ṣe àlàyé fún wa nípa Muwatta ìmáàmù Malik nínú àwọn tíra ńláńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pè kan ní at-Tamhid ọjọ́ twenty four volumes wọ́n pè kan ní al-Istidkar ọjọ́ thirty volumes salimam ibn abdulbar rahimahullah afagba olùmọ̀ nípa sunna afagba nípa tawhid tó di tawhid tó dààmú rahimahullah ta'ala ibn abdulbar àwọn sọ pé la yus'alu illa mu'minun aw munafiqun kana mansuban li din al-islam bi zahir ash-shahada ẹ̀yà méjì pé náà ni wọ́n bi léèrè nù sàárè oríṣi méjì mùsùlùmí àbí mọ́mìnì lẹ́yìn náà múnáfìkì ti ń gbé ìsìláàmù hàn múnáfìkì ni o ṣùgbọ́n tí ń fi hàn wá ni pé mùsùlùmí lò àwọn méjèèjì yẹn ni wọ́n sì dánwò fún un sáré yàtọ̀ sí kèfèrí wọ́n ní wọn ní ṣèdánwò fún kèfèrí nù sáré ṣùgbọ́n sábà wà alukurani ọlọ́run ọba wa sáwọ sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam àríkọ́ àwọn méjèèjì tọ́ka pípé àní ìdánwò àti àdánwò sáré ọ̀kárí gbogbo èèyàn lápapọ̀ ni sawa'un ọba jẹ́ múmìnì ọba jẹ́ kèfèrí gbogbo tó wù kó jẹ́ ìdánwò àti àdánwò sáré ọ̀kárí gbogbo èèyàn kò yọ ẹnìkan sọ́tọ̀ ọlọ́run ọba ni yuthabbitu allahu pẹ̀lú àdánwò sáré ànábì ti túmọ̀ àyà yìí fún wa pẹ̀lú àdánwò sáré ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá máa ń fi ẹsẹ̀ àwọn olùwàgbọ́ òdodo rinlẹ̀ nílẹ̀ ayé ń bí àti lọ́run pẹ̀lú gbólóhùn tí máa fẹsẹ̀ ní rinlẹ̀ ìyẹn ni pé kó o lè fèsì látàrí ìdánwò tí wọ́n bá ṣe fún ọ̀nù sáré. wa yudillu Allahu zalimin ṣùgbọ́n náà wọ́n máa ṣe àwọn alábòsí lọ́nà ìyẹn ni pé kò ní mú wọn lè dáhùn alábòsí sì kárí ọ̀sẹ̀ bọ̀ ọ̀kárí kẹfìrí ọ̀kárí gbogbo wọn torí délé ìdánwò àti àdánwò sáré ọkàrí gbogbo èèyàn. ọwọ́n anu sahih bukhari anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wa amal kafir wal munafiqu káfíìrì àti munafiki ńgbà tí wọ́n bá bi àwọn léèrè ó túmọ̀ sí pé béèrè kárí gbogbo èèyàn fayaqulu la adri yóò sọ pé mi ò mà yóò sọ pé mi ò mà eléyìí iná ní ti alimami ibn hajar rahimahullahu ta'ala nínú sharhi nínú àlàyé tí wọ́n ṣe nípa sahih bukhari èyí tí wọ́n pè fathul bari inú eléyìí làwọn náà ṣàlẹ́sà rahimahullahu ta'ala. padà péjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó nìkan ni wọ́n ṣe béèrè ní kúlọ́dọ̀ àwọn wọ́n ṣàdánwò fún nínú sàárè àwọn nìkan ni wọ́n ṣe béèrè fún nínú sàárè ni àbí ó gbogbo ìjọ yòókù sọ́kárí àwọn tó ti síwájú wa náà àbí wọn ò ṣe àdánwò sàárè fáwọn. eléyìí ètò ọdọgba jù òun náà ni pé gbogbo ìjọ tó síwájú àwọn náà wọ́n rí àdánwò sáré kò yá ìkan sọ́tọ̀ yàtọ̀ sẹ́nìkan. ṣùgbọ́n apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ìjọ anabi muhammed sallallahu alaihi wasallam nìkan àwọn nìkan ní ó rí àdánwò sáré yàtọ̀ sí àwọn míì. ètò ọdọgba jù ni pé gbogbo ìjọ pátá ìlàdánwò sáré kárí. ṣùgbọ́n wàá nu súnà ní wá. wípé al-murabitu fi sabilillah àwọn ẹni tí ń sọ ẹnubodè ẹ̀sìn Islam nítorí tọ́lọ̀ tó ń sọ ẹnubodè torí káwọn kẹfìrí ọmọ ìyá wa bá wa àwọn ẹni tí wọ́n fira wọn síbẹ̀ yẹn láti sọ ẹnubodè súnà fi hàn wá ipa àwọn ilé yẹn kò ìdáhùn sáré fún ọ látàrí iṣẹ́ láti wọ́n ṣe yẹn gẹ́gẹ́ bó ti wọ́n nù Sahih Imam Muslim àti gẹ́gẹ́ bí ẹni ojú ogun láti gbẹ̀sìn ọlọ́run ọba ga àwọn eléyàn náà wọn ò ní ṣe ìdánwò sàárè fáwọn náà wọ́n ti yege bákan náà tó ṣe sùúrù lásìkò tí ooru àrùn ooru tó bolẹ̀ turukpa nabi sallallahu alayhi wa sallam ni idha sami'tum bit-ta'uni bi ardin fala tadkhuluha wa in kuntum biha fala takhruju minha tẹ́ bá wò pé ooru ń jà nílùú kan àrùn ooru ń jà nílùú kan ẹ gbọ́dọ̀ wọ ọbẹ̀ má sì jẹ́ pé inú rẹ̀ lẹ́wà ẹ jáde kó nítorí pé àrùn tó lè ràn jáde kẹ lọ fi ràn àwọn èèyàn ẹ sì gbọ́dọ̀ wọ nítorí pé precaution kẹ má wọ ọbẹ̀ kọ́ má jẹ́ pé gbaná lẹ́wà lọ kó àrùn yẹn ẹni tó orú bá pa anabi fi wá pé kò sí àtàrí fún àtàwọn míì tó sọ fún wa wọ́n ní kàyí anáṣẹ kanú nàfi kòbórè kọ́lọ́ wọn bó sàdánwò fáwọn èèyàn yóò sàdánwò fáwọn èèyàn yóò sàdánwò fún wọn nínú àwọn sàárè wọn nínú àwọn sàárè wọn tó túmọ̀ sí pé ẹni tí ọba wá tí wọn bá gbé sínú sàárè ńkọ́ èèyàn kú wọn hangi ẹ̀ sókè wọn ò gbé sàárè àbí ẹni tó ṣe pé ńgbà tó kú odò ló gbé lọ kò ní sàárè àbí ẹni tó ṣe pé wọn ò tiẹ̀ rókù rẹ̀ amúsìbọ́ sí pé wọ́n làwọn ń sin sí sàárè abẹ́ni tó ṣe pé ẹranko lọ jẹ́ tí ò ní sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé gbogbo àwọn eléyẹn náà ǹjẹ́ ìyà sàárè ọ̀jẹ̀ wọn bí àbí kò ní jẹ wọn gbogbo kálukú wọn iná ni ó rí àdánwò sàárè ó bi wọn léèrè gbogbo wọn pátá iná ni wọn ó léèrè ìbéèrè sàárè wọn ò bá àpò sí sàárè wọn àbá àmọ́ gbé ọ sí sàárè wọ́n gbé yẹn sí sàárè wọn ò gbé sí sàárè lẹ́yìn ikú rẹ̀ ìdánwò sàárè ń bẹ. bákan tá a bá ní ìyá sàárè tá a ní ìdẹ̀ra sàárè ńṣe la pè ní ìyá sàárè àti ìdẹ̀ra sàárè nítorí pé ìtọ́wọ́pọ̀ jù ní pé ẹni tó bá kú wọn ò gbé síbo wọn ò gbé sàárè èyí tó wọ́pọ̀ ni pé gbogbo ẹni tó bá kú wọn gbé sí sàárè ọlọ́run ní thumma amatahu fa aqbarahu thumma amatahu fa aqbarahu lẹ́yìn náà lọ́lọ́run wá pa lẹ́yìn náà ló gbé sí sàárè torí pé ètò pọ̀ ní pé al-ghalibu fil mawta an yuqbaru èyí tó wọ́pọ̀ jù nípa àwọn òkú ni pé tí wọ́n bá kú kí wọ́n gbé wọn síbo kí wọ́n gbé wọn sí sàárè ṣùgbọ́n هذا خرج مخرج الغالب وما خرج مخرج الغالب لا مفهوم له يا ساري ìdẹ̀ra sáré يا ساري ìdẹ̀ra sáré ó jáde ń jáde pé ìtọ́wọ́ pọ̀ jù ni pé táwọn èèyàn bá kú wọn gbé wọn sí sáré ọ̀wá túmọ̀ sí pé ẹni tó bá kú tí wọn ò gbé sáré òun fírì nù torí tó bá fírì ẹni kí gbogbo èèyàn sọ pé kí wọ́n má gbé òun sí sáré ni bọ̀dùkò fi hàn ọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni tó bá yẹ kó lẹ́tọ̀ọ́ sí ìyá sáré yóò di ìyá sáré sòṣùgbọ́n níta gbàlérò pẹ̀lú ìyà sàárè àbí ìdẹ̀ra sàárè òun náà ni ìyà barza àbí ìdẹ̀ra barza ìyà barza àbí ìdẹ̀ra barza a sì mọ̀ ike barza o hajizu ma bayna amrayn òun náà ni nǹkan tó la nǹkan méjì tí ó jẹ́ kéèyàn kọlu eléyìí wal hayatul barzakhiya. هي الحياة ما بعد الموت قبل القيامة. ìsinmi barzakh ọ̀nà nìsẹ̀mí ti يكو. bẹ lẹ́yìn القيامة. تريد tó ti jọ́ يا ساري. torí délé tá a bá sọ yìí pé ìyà sáré ọ̀nà ní ìyà barzakh yẹn ni pé ìyà ti ń bẹ lẹ́yìn ikú ìyà ti ń bẹ lẹ́yìn ikú wọn ọba àgbẹ̀ sísàrè wọn ọba àmọ́ àgbẹ̀ sísàrè tó lẹ́tọ̀ọ́ sí wàá jẹ ìdẹ̀ra ti ń bẹ lẹ́yìn ikú wọn bá gbé ọ sí sàárè wọn bá mọ gbé ọ sí sàárè ìdẹ̀ra sàárè la pé kéde dandan kọjá pé ń bọ̀ bá wà nù sàárè ló torí wàá rí. torí ẹ̀ bá kú tọ́lẹ́tọ̀ sí àtàrí wọn bá sí wọn bá àmọ́ sí yọ jẹ ọba àjọmọ india tó pé tó bá ti kú wọn kàn sún ọ́nà ni wọn wá pé irú rẹ̀ dànù gò igbe torí kò sílẹ̀ táwọn ó sìn òkú sí àbí ìgbàgbọ́ táwọn ní kí káwọn ọmọ sìn òkú káwọn ọmọ sìn òkú ná àwọn ọ̀daràn eléyìí òkú sí ọmọ jọ tó ṣùgbọ́n ọlọ́ba wa aláàánú ni gẹ́gẹ́ tí wọ́n nu Sahih Bukhari ẹnìkan anábì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà fúnṣán rẹ̀ nínú àwọn tó ṣíwájú wọn nígbà ńgbà tó gbọ́ nípa àyàtọ̀ náà pèsè kalẹ̀ dé àwọn ọ̀daràn ẹ̀rú àbá ọwọ́ aṣọ fún àwọn ọmọ rẹ̀ pé tó ń bá kú. kó wọ́n sùn níná kó wọ́n òun eérú òun kó lọ sí orí òkun kó wọ́n da irú yẹn sínú òkun kó dànù tó fi sọnù sódà tó bá ti jọ́ pé nàìjíríà hàn ọlọ́run ní gbòǹdìdé ń tọ́ anabi wọn nígbà tó kú àwọn ọmọ rẹ̀ ti ti bẹ́ẹ̀ wọ́n jóná wọ́n wọ́n lọ da sórí òkú pàtó bá ti lọ́la àlùkìyàmà eléyìí túmọ̀ sí pé àánú ọlọ́run pọ̀ ló fi ní ká máa jẹ ẹran òkun ká máa jẹ di òkun àbí òye wa nǹkan pọ̀ ló ń ṣẹlẹ̀ nínú òkun yìí àánú ọlọ́run pọ̀ ló fi ní ká máa jẹ wà ìlà tá bá fẹ́ ta fintofinto nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà mbẹ tó sì jẹ́ pé kìí sòfin ọlọ́run ọba lọ́jọ́ ọ̀ràn yẹn lórí wa pé ká máa tẹ̀lé ni ọ̀pọ̀lọpọ̀ oníjẹ nǹkan kan tó wà nù òkun tòṣùgbọ́n òfin ọlọ́run ọba ń kọ́ kó lẹ́tọ̀ fún wa tọ́lọ́n ti ṣe lẹ́tọ̀ fún yẹn èyí sọ pé kọ̀tọ̀. torí bí tẹ́ ẹ mà ẹ́ríkà yẹn nínú àwọn áfíríkà à ń wá tẹ̀mí rọ̀rùn káyé tó ti kí wọ́n lọ lóyìnbó nínú ọkọ̀ ọlọ́pọ́n ọkọ̀ dà wọ́n nù bọ́ bá dà wọ́n nù èèyàn two hundred èèyàn kìíní kan wọ́n á kó sódò wọ́n á ní wọ́n kú sẹ́wọ̀n káwọn ẹjọ́ jẹ wọ́n ni sẹ́wọ̀n pé ẹja téèyàn jẹ náà lẹ́yìn ó mú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ràn àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n subhanallah ọlọ́run ti lẹ́tọ̀ fún wa a nídìí láti máa ṣe fáìlì ẹ̀wò. tọ́ wọ́n wá dá sókun lẹ́yìn ikú rẹ̀ anábì sallallahu alaihi wasallam ní tó wá jọ́ ìdá àlùkìyàmà ọlọ́run fi léèrè kí ló dé tó fi ní kó ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ìyàwó ọlọ́run bá nì ọlọ́run bá sì mọ̀ dodo yàtọ̀ sírọ̀ rẹ̀ ọlọ́run rí kó dodo lọ́sọ ọlọ́run wá pé látàrí pé ìbẹ̀rù ìyá èmi ọlọ́run ló mú ọ síbẹ̀ ajẹ́ pé mo forí jìn ọmọ lọ sálẹ̀ jẹ̀lá. pàtẹ́lẹ̀ yóò túmọ̀ sí pé kí wọn náà aṣọ pípọ́n sún ọ́n náà wọ́n ti rẹ̀ nù o. torí ẹ̀gẹ́ bá ti sọ ẹni tí ẹranko jẹ àbẹ́ni tí wọ́n jóná títí tó fi dé eru abẹ́ni tí wọ́n kú dá tí wọ́n kú tí wọ́n kú ẹkún rẹ̀ dá sínú atẹ́gùn abẹ́ni tó tẹ̀lé sínú odò ìyà ó lọ bá ẹ̀mí àtara rẹ̀ tó bá lẹ́tọ̀ọ́ sí yà ìdẹ̀rẹ̀ ó sì lọ bá ẹ̀mí àtara rẹ̀ tó bá lẹ́tọ̀ọ́ sí dẹ̀ra kódà kó wọ́n má gbé títà rẹ̀. tó ibi tí ìmáàmù ti sọ pé fẹ́ kọ́ọ̀lù rọ́jù wọ́n máa sọ fún yàn wọ́n sọ fún géńdé lọ́kùnrin àbí lóbìnrin eléyìí túmọ̀ sí pé àwọn ọmọdé kéékèèké wọn ò ní ṣèdánwò sáré fáwọn nítorí wọn sọ pé wọn sọ fọkùnrin ẹni tó ti dàgbà nù tó túmọ̀ sí pé ẹni tó ti bàlágà kò sí ìbéèrè sáré fún apá nínú àwọn olùmọ̀ wa wọn sọ pé àwọn ọmọ kéékèèké kò sí ìdánwò sáré fáwọn kò sí ìdánwò sáré fáwọn apákan nínú wọn sọ pé a ah, a ah, àlẹ́rìí ah, tó ya ọmọdé yàtọ̀ sí àgbàlagbà gbogbo wọn ni ó sì dánwò sáré. tọ́ Allahu alam ntí ọwọ́ anú àdéhùn ni pé wọ́n sì dánwò fáwọn èèyàn táwọn èèyàn náà ọmọdé wọnú wọn Allahu alam ẹ rí i pé àpò ẹnu kì í sábà ṣẹlẹ̀ àfi kò sẹ́rìí kan tí wàá sẹ́tẹ̀ nípa ọ̀rọ̀ ni máa ń bí ìyàpọ̀ ẹnu. tọ wọn wá nífẹ̀ẹ́ yìí kọ́ọ̀lù lè rọ́jò wọn wá sọ fún yẹn pé má rọ́bùkà wọ́n má dínúkà wọ́n má nàbẹ̀yọ́kà ọ abilérè àwọn abéèrè yẹn èdè ni wọ́n fi ṣàlàyé yẹn fún wa. naam má rọ́bùkà yóò bá ní Lárúbáwá wọ́n má dínúkà wọ́n má nàbẹ̀yọ́kà lára wọn lélẹ́yìí fi hàn wá wípé èdè lárúbáwá ni wọ́n fi béèrè nìyẹn ẹ̀rí pé gbogbo múra kí ó nìyẹn pé èdè lárúbáwá ni wọ́n fi bí wá báyìí lápá kan nínú àwọn olùmọ̀ sọ apá kan ni wọ́n sọ pé wọn bá fèdè yóò wù bí léèrè ṣùgbọ́n èdè tí ó fi dáhùn náà ni èdè siriyaniya èdè siriyaniya ni ó fi dáhùn ìyẹn ni èdè àwọn ọmọ Israẹli pé ní ó fi dáhùn àlẹ́rìí tó sọ pé èdè Israẹli ni ó fi dáhùn. sáwa lẹ́rìí tó sọ yìí pé èdè lárúbáwá ó fi bìyàn tani nàám àlẹ́rìí náà tó sọ pé èdè lárúbáwá ó fi bìyàn wọ́n ròyìn bí wọ́n ṣe wọ́n ròyìn tí wọ́n bí wà ní kò pa dandan kó jẹ́ pé dèjì wọn fi ròyìn fún wọn náà ni wọ́n fi bi wá léèrè eléyìí alẹ́rìí kan tó sọ pé dè báyìí wọ́n fi bi wá èdè yìí wò wọ́n fi bi wá ọlọ́run ọba yóò sì ń rọrùn fún wa láti lè dáhùn kò sì ní sí rọrùn fẹ́ni tí ò ní lè dáhùn kìí ṣe nítorí pé kọ̀ọ̀bá àgbédè yùn ṣebédè kan náà ni ó sá fi dáhùn pé mà torí de eléyìí. sẹ́ẹ̀rì ń bẹ́ ìpèdè lárúbá àwọn òfìbí wa eléyìí jẹ́ bẹ́ẹ̀ ẹ bá béèrè pé ń bolo àti wàá rẹ̀ rìn gbàtà nàbí sọ pé wọ́n sọ pé man rabbuka ma dinuka wa man nabiyuka tẹ́bí èdè lárúbá àwọn fi sọ pé wọ́n fi wọ́n èdè lárúbá àwọn fi fún wa ròyìn á sọ pé bẹ́ẹ̀ ni tó bá nàbí tọ́lọ́ ránṣọ ànábì lárúbá wa ni àwọn èèyàn rẹ̀ tí sì ń jíṣẹ́ fún gbà ẹ wò nísìnyí. màdánà sọ pé wàá kọ́lọ̀ rọ̀bùkà للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون màtọ́lọ́ sọ fún àwọn màláíkà wípé màá fi àrólé kan sórí ilẹ̀ sọ padà náà kọjá pé de Lárúbáwá ló fi sọ fún wa kọ padà náà. bẹ́ẹ̀ gbogbo ní tí wọ́n sọ fún wa kó àwọn anábì ọlọ́run sọ fáwọn èèyàn wọn ya qaumi ubudullaha ma lakum min ilahin ghayruh kọ padà náà kọjá pé de Lárúbáwá fi sọ fún wa torí pé anábì mélòó Lárúbáwá náà àwọn anábì yẹn àbí òye wa ọlọ́run ló sọ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum àrùn òjíṣẹ́ kan àfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ kó lè bá a fún wọn èdè wọn èsì ṣèdè lárúbáwá ẹni tí èsèdè lárúbáwá lè di rẹ bó o ní sọ wá fèdè lárúbáwá sàlàyé fáwọn èèyàn ṣé yọ sàlàyé fún ọ kó wọn bá gbọ́ kó wọn bá gbà ni àbí kó wọn lè bá gbọ́ gbà. torí di eléyìí eléyìí túmọ̀ sí pé wọ́n ròyìn fún ọ nípa aṣọ báyìí aṣọ báyìí kò túmọ̀ sí pé dèyún gangan gangan náà la sọ. ṣùgbọ́n èdè tá a tá à ń fi ròyìn fún ọ ńlẹ̀ èdè tí wọ́n gbọ́ ńlọ́fà la fi ròyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tọ́ sí pé béèrè sàárẹ̀ ọ̀dẹ̀ lédè lárúbáwá. nísìnyí ọlọ́pàá dé ẹnìkan ní sáwó eléyìí jẹ́ haúsá haúsá lọ́gbọ́ wọ́n á sọ fún pé kọ́bọ̀ gbé mẹ́ṣíìnì yìí sọ Sókótó ọ̀sọ̀ fún lédè haúsá ọwọ́ á sọ fún ọ̀rẹ́ rẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ wípé tọ̀ ẹjẹ alọ mo ti gbé e fún un kí wọn lè sọ fún un ẹni àwọn alọlé ẹ̀yìn wọn sọ fún pé mo sọ fún pé kọ́ máa gbé machine yìí nso sokoto ni mo sọ fún kọ́ máa gbé machine yìí nso sokoto mo sọ fún kọ́ máa gbé machine yìí nso sokoto ọ̀rẹ́ yìí wọn sọ pé ah ọ sọ fún kọ́ máa gbé mọ́ṣíìnì nso sokoto Allahu Akbar haúsá náà gbọ́ yorùbá mo sọ fún láwùsá ni àbí òye sọ ìwọ sì sọ pé mo sọ fún kọ́ máa gbé mọ́ṣíìnì tó sókótó táwùsà lọ wá sọ fún àbí yorùbá haúsá lọ sọ fún ṣùgbọ́n nìsín yorùbá lòfin ròyìn kò túmọ̀ sí pé yorùbá lọ bá sọ tó bẹ́ẹ̀ náà ni ìgbà tó lọ́n bá ń ròyìn fún wa nípa ànábì ọlọ́ musa àti fìràwọ́nà àwọn èèyàn musa ya musa inna lamudrakun musa dájúdájú wọn lé wa bá àwọn ọ̀gbọ́n lárúbáwá kéésì lárúbáwá lè dé wọn àbí òye wa ṣùgbọ́n làwọn bá ń fún aróyìn tí wọ́n wù. ṣùgbọ́n náà ni mọ́nà bókà wàmádì inúkà wàmánàbí yókà wọ́n fún aróyìn ìbéèrè tí wọ́n bí wa nìkan padà náà kọjá pé dèèyàn wọn fi bí wa gẹ́gẹ́ bí òtí ṣe jẹ́ pé àtúnlẹ̀rì tó sọ pé kéésò náà wọn fi bí wa alẹ́rìí tó sọ pé kèsì lárúbáwá wọn fi bí wa bẹ́ẹ̀ alẹ́rìí tó sọ pé lárúbáwá wọn fi bí wa ṣùgbọ́n ní tó dá lójú ni pé gbogbo èrè yòówù wọn bá fi bìyàn ẹni tí ó dáhùn yóò dáhùn lédè tí wọn bá fi bí ẹni tí ò sì ní dáhùn yóò dáhùn lédè tí àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ tọ̀ tara nìkan ni wọ́n bi léèrè ní abẹ́mi abẹ́mi àtara ẹ̀mí àta ni wọ́n bi léèrè torí pé ẹ̀mọ̀ ikpe aṣọ ikpe kẹ́bù tí wọ́n nu hadith barọ albọrọ ibnu azib ikpe ńgbà tí wọ́n bá bíyàn léèrè ọlọ́wọ́ dẹ́mi padà síyàn la. wọn da jókòó nínú sàárè wọ́n dẹ̀mí padà sí lára eléyìí túmọ̀ sí pé ìbéèrè ara bẹ́ẹ̀ náà ni ìyà àti ìdẹ̀ra ìyà àti ìdẹ̀ra náà kárí ẹ̀mí àti ara kìí ṣe tẹ̀mí lásán kìí sì ṣe tara lánàá àwọn ẹ̀rí fi hàn bẹ́ẹ̀. tọ́ fẹ̀yọ̀kù lẹ́yìn lẹ́ẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀mí àtúnyẹ̀ àwọn méjèèjì ó sì sọ fún un eléyìí fi hàn pé mọ̀lẹ́kà tí ó àwọn méjì apá kan nínú àwọn olùmọ̀ sọ pé màlíkà mẹ́rin ni àmọ́ àlẹ́ rí tọ́tọ́ pé màlíkà mẹ́rin ẹ̀rí tá a ní oní pé màlíkà mélòó ni màlíkà méjì gbogbo àwọn àdìsí yẹn ti fi hàn á pé ẹ̀mí lówó ṣe béèrè sáré lọ́dún èèyàn ṣé rìpíìtì wà ṣé yẹn lè rìsíìtì kò ní rìsíìtì ìdánwò kan náà ni kí ẹ ṣe kó jojúmọ́ kí ẹ ṣe ọdọọdún késososo ìdánwò ẹ̀yọ̀ kan náà ni tó bá ti pass o pass ó sì ti di pípàsì láéláé tó bá ti fail o fail kò sí receipt tó bá ti fail o ti fail pátápátá nù kó lọ́n sànù wa. tọ́ al-Imam al-Qattallani wọ́n ní al-Imam Ibn Rajab rahimahullah wọ́n gba ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ àwọn kan ike múmini ìjọ méje ni wọ́n fi máa ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ pé tí múmini bá kú ìjọ méje ni wọ́n fi máa ṣe dánwò ni wọ́n fi máa ṣe dánwò fún jojúmọ́ máa ń rọ̀ fúkà wọ́n máa di inú kà wọ́n máa ń nàbí yú kà tọ́ba tún ti máa ń rọ̀ fúkà máa di inú kà wọ́n máa nàbí yú kà ṣùgbọ́n kèfèrí wọ́n ní ogójì ọjọ́ wọ́n fi máa yọ léèrè máa ń rọ̀ wa ma dinuka wa ma nabiyuka gbọ́dọ̀ tí wàá rí lẹ́yìn. alimami Qastallani wọ́n wá ní lọ́fà lápá kan nu wọn ni wọ́n fi rí i pé ó yẹ káwọn ọmọ ṣe sàrà sàrà àjọ keje lẹ́yìn ìgbà tó kú bá kú ìjọ keje síjọ tí wọ́n sin lẹ́yìn fi sọ pé sàrà àjọ kẹjọ tẹ̀lé ibi tí bídíà ti wá wípé ìjọ méje wọn mọ bílẹ̀rẹ̀ nù sàárè ní afa ìyẹn ni pé lẹ́yìn ìbéèrè káwa ṣe sàárà ṣé ẹ ti gbọ́ kọ́ àbí kí ni tùmọ̀ sàárà yẹn pé àmọ̀ dúpẹ́pẹ́ ẹ yegi o ṣé kéèyàn tó ṣèdánwò ní máa ka ẹ̀kọ́ ni àbí lẹ́yìn ìgbà tó bá ṣèdánwò tán kó tó ṣèdánwò bẹ́ẹ̀ kéèyàn ṣe sàárà kó tó bílẹ̀rẹ̀ ni àbí lẹ́yìn ìgbà tó bá bílẹ̀rẹ̀ táàmù tó fẹ́ẹ̀lì kó tó fẹ́ẹ̀lì lọ́tà tiẹ̀ kẹ́ ẹ ṣe sàárà. pé àyíbá mọ̀ bóyá sàrá yìí ọlọ́run lè wo sàrá yìí kojú ọpá tì tòwọ́n ni lọ́fàá làwọn ń bí díà ìní wọn fi rí kíkọ́ àwọn ìjọ keje lẹ́yìn ìgbà tán sí òkú tó fi ń jáde àjọ kẹjọ. tọ́ ogójì ọjọ́ nǹkan sékèfèrí ló kú. sẹ́yìn <laughs> pé forty days yẹn wọ́n ní ní so àdúrà ogójì ọjọ́ òun kú má ó mú yín pé ó ó ó dìklẹ́ yín pé ti dìklẹ́ òkú pé kí ni kèfèrí ni pé àkúkú mọ̀ bóyá múmini ni ẹja ṣe tijọ́ kẹjọ ó sì tún lè jẹ́ kèfèrí dà mí ẹja ṣe tó ogójì ọjọ́ náà fa subhanallah ẹ̀rí bíbí dín àìsè bẹ̀rẹ̀. الإمام القسطلاني وني ولا أعلم أن أحدا قاله غيره àwọn ọmọkẹ́ nìkan sọrú ọ̀rọ̀ yìí tó ju Ibn Rajab lọ àwọn nìkan ni wọ́n pa àlọ́ yìí àlọ́ wọn á làwọn ń bí di àdìmú ẹ̀rì jẹ́ lómi wọn sọ pé tó kú bá ti kú yọ mọ wú yọ mọ wú yọ mọ wú lọ́jọ́ keje yọ bẹ́ kẹ́ọ̀ yẹn ni pé njọ́ bá bẹ́ kẹ́ọ̀ àdúrà bẹ̀rẹ̀ àwọn amọ̀ ó ṣe lógójì ọjọ́ ẹni wọ́n bẹ̀rẹ̀ sí rún ni àbí kéni. subhanallah. bákan náà ìyà kọyọ tí kèfèrí bá kú ìyà sàárè ọ̀rẹ́ tiẹ̀ ẹni tí í ṣe kèfèrí nínú àwọn ẹni tó kú lórí tauhid ṣùgbọ́n tó dẹ́sẹ̀ èyí tó wa àwọn afọ́jú nídìí ẹ̀sìn tó ṣe pé wọ́n ń wo àwòkọ́sí àwọn èèyàn nídìí tauhid wọ́n ní táwọn èèyàn ní táwọn afáwọn bá ti ń ṣe ní táwọn bá gbàgbọ́ làwọn náà gbàgbọ́ àwọn ọ̀daràn làwọn eléyìí ẹ̀yin náà kúkú rí nígbà tó dénú sáré tí wọ́n bí léèrè man rabbuka wa ma dinuka wa man nabiyuka ó ní la adri wọ́n ní la darayta wa la talaita sami'tu an-nasa yaquluna shay'an faqultu nítorí wọ́n gbọ́ táwọn èèyàn sọ ni èmi náà sọ sẹ́ẹ̀ mọ̀ pé kàkà fún wọn ní ọ̀kárì láì níta táwọn èèyàn ń wí ni wọ́n náà ń wí áá ńṣe ni wọ́n gbé olùtọ́ wà lọ́wọ́ wọn tí wọ́n ti dáàbò. ó túmọ̀ sí pé ìwọ náà ń kọ́ ìwọ tó sọ pé níta àfa rẹ̀ ń ṣe náà lọ́ọ́ máa ṣe ìgbàgbọ́ àfa rẹ̀ nígbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ mọ̀kọ́lẹ́dì nìyẹn ìgbàgbọ́ ẹni tó sokùn síra lọ́rùn tó fi lé àfa lọ́wọ́ ẹ máa fà kíkà ṣe pé báwọn èèyàn ṣe ń ṣe nìwọ náà máa ṣe ètò sọ ọ̀pọ̀lọpọ̀ di olódo tó sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tó ń takò tọ́lọ́n tó sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tí ó máa tẹ̀lé torí délé ọ̀rọ̀ nípa tawhid ayọ̀ ọ̀gbẹ́ni kan láti lọ fọ́ lẹ́ran pé wíwà táwọn afárá ti wà lójú ọ̀nà la khawfun alayna wala nahnu mina wala nahnu nahzan ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ pé kò sí bẹ̀rù kò sí ìfòyà rárá o kò sí ibẹ̀ kò sí ìbànújẹ́ ìbẹ̀rù àti ìbànújẹ́ ń bẹ lópin ìgbà tí wọ́n gan fúnra ara rẹ tó o bá yẹ wò finifini kọ́ ọmọ kí ni jẹ́ tauhid tó o bá yẹ wò finifini kọ́ ọmọ tẹ̀lé jẹ́ tauhid kó o sì máa tẹ̀lé pẹ̀lú òmà láì jẹ́ pé pẹ̀lú àìmà. eléyìí tuntun fi hàn wá ikú òkú nínú sàárè rẹ̀ ó fi ẹ̀mí sí lára nítorí pé wọ́n pé wọ́n dẹ̀mí padà sí lára tí wọ́n fi bí léèrè eléyìí takò tí ìmáàmù ibn hazm rahimahullah ta'ala gbàgbọ́ àwọn sọ pé tẹ́mi bá ti kú lára o ti kú láéláé nù. wọ́n lè tí wọ́n fẹ́ sàdísì tó ní wọ́n dẹ̀mí padà sí lára kó lè bá bí léèrè. torí de eléyìí eléyìí fi hàn pé ẹ̀mí tó máa ń padà sára ara nínú sàárè náà eléyìí jẹ́ ibi tá a dúró sí lónìí eléyìí fi hàn wá wípé ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ẹ jẹ́ àgbìyànjú láti ṣe ní tí ó ṣe wá láǹfààní lọ́la wa lónìí ẹ àṣe lónìí ní tí ó ṣe wá láǹfààní lọ́la ẹ àdínà lónìí sí ní títí dínà tí yóò mú aṣoríire lọ́la ẹ arántí pélé ayé tá a wà yí báyìí kìí sùn ní tí wọ́n ti torí rẹ̀ dá wa wọ́n dá wa fún àlìjọ́nà ni tàbí iná ọlọ́run ọba kò tó àlọ́ àlìjọ́nà. ilé ayé yìí òun wá láàyè ibi tí kálukú ti sánà àti ṣe dáadáa àbáìdá ọlọ́run ọba kọ́ mọ́ sí ọ̀rọ̀ aláìdá. ilé ayé yìí lọ́mọ àlìjọ́nà ó ti ṣiṣẹ́ àlìjọ́nà. ilé ayé yìí lọ́mọ náà ó ti ṣiṣẹ́ iná ọlọ́run má ti wá ṣe kòńgẹ́ àti ṣiṣẹ́ iná. kéèyàn gbìyànjú láti jẹ́ olùgbàgbọ́ òdodo láti jẹ́ ẹrú ọlọ́run ọba tòótọ́ ó gbìyànjú láti jìnnà sí ntọ́nà ọba kò fẹ́ ó gbìyànjú láti sá fún gbogbo ntọ́ takùtọ́ lọ́n tó lòdì sí ìlànà anabi wa Muhammad sallallahu alaihi wasallam kéèyàn dání kan jókòó lọ́pọ̀lọpọ̀ kó máa ronú nípa bóun ti ṣe bẹ̀rẹ̀ àti ibi tó ń bá ròun lónìí àti bó lọ̀rọ̀ ń lè já sí kó fi lè bá àpọ̀ ládùúà pé kọ́ lọ́wọ́ bá dákun kó ṣàánú òun kó má jẹ́ kẹ́sì òun yẹ̀ kúrò lójú ọ̀nà tó tọ́ kọ́ lọ́wọ́ bá wọn ti àdánwò áńdígè fèríkà tó kún wa eléyìí á mú yàn láti máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ yóò sì mú yàn mọ́ ipe ilé ayé ètí kálukú wa ń lé tá a bá ń lé tá a rí tọ́ràn wa lọ láti sin lọ gbà náà lọ́jọ́ oríire fún wa o ṣùgbọ́n sílé ayé yẹn tó bá jẹ́ sẹ́wà bíi tá a fi takúta tọ́lọ́run ọba wa ó ti dọ̀ràn nu torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa ronú púpọ̀ nípa tọ́lọ́run kọ́ máa ronú nípa abitọ́rọ̀ ń lè já sí kó sì máa pọ̀ ládùúgbà púpọ̀ kọ́rọ̀ wọn já sí rere sàárè ń bẹ àwọn náà sì ti rí oníkálukú wa lórí sàárè rí oníkálukú wa náà ló sì lọ́rẹ̀ẹ́ kan rí tí ò sí ma ló ní iye kankan rí tó ti kú ló ní mọ̀lẹ́bí kan rí tó ti lọ ló ní ẹ̀gbọ́n àbábúrò kan rí tó ti kú àbóbi àbí ìyá àbí bàbá tó ibi tí àwọn náà lọ làwọn náà lọ ń kan ó sì lè máa jọ àwọn lójú wa ṣùgbọ́n kì í pẹ́ dòdòdò torí ńgbà tí kálukú bá ti dání kàn wá nù sáré rẹ̀ kò sẹ́ni tí ó rí jùsẹ̀ rẹ̀ tó gbélé ayé ṣe lọ tó bá dára dáadáa lórí tó bá sì kú díẹ̀ káàtó ìwọ náà lọ́ọ́ darí ọlọ́run bá kó jẹ́ ká rí rere ọlọ́run bá kó sọ wá lọ́mọ àlùjẹ́nà ọlọ́run kọ́ ra lọ lórí ara wa kọ́rọ̀ ẹ̀mí wa fún títẹ̀lé tọ́lọ̀ kọ́rọ̀ ẹ̀mí wa fún títẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam kó gbé wa jẹ́rí aburú ẹ̀mí ní wa kó gbé wa jẹ́rí aburú ọkàn wa kó sì wá lọ́kàn ní ẹni gbọ́rọ̀ sífè tó dáa jù nínú rẹ̀ ṣiṣẹ́ subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Aleykum salaam. Naam. Naam bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n fẹsẹ̀ rìn lọ. ọ̀kárí wọn ẹni tó bá kúnjọ jimá ọbọ̀nù fìtínà sáré ìyẹn tó bá jẹ́ mùsùlùmí. màmá kẹfẹ́ rí kò láǹfààní kankan tí ó ṣe kò bá kúnjọ sunday kò bá kúnjọ jimá déédéé ni. Alaikum salam.

bọ̀ kí wọ́n jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí nípa ìgbàgbọ́ ah ìgbàgbọ́ mùsùlùmí wà very clear wọ́n ń tanra wọn jẹ ní àwọn olódò kò sẹ́ni tó ọmọ ibi tẹ́mi wà fún ọba nìkan lọ́mọ ibi tẹ́mi wà ẹ̀jẹ̀ náà ti ń bẹ lára fún fẹ́ńjìnì pọ́ǹpù ẹ̀ nígbà tí èèyàn kú fún fẹ́ńjìnì pọ́ǹpù ẹ̀ kó di liquid of life bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sí ọ̀ alẹ́ mi ti lọ ó ti lọ báyìí ẹ gbà pé ẹ̀ máa kọ́lọ̀ ẹ̀mí ẹ gbà pé ẹ̀ máa ibi tẹ́ mi wà bí àbùkù bẹ́ẹ̀ nù ìmọ̀ ọ̀tá àbùkù bẹ́ẹ̀ àpọ́nlé lọ́wọ́ àmẹ́ ìmọ̀ agídí lọ́pọ̀lọpọ̀ wọn sáyẹ́nsì ẹ gbé wa bá kúránì kúránì ni ó sàlàyé fún wa yas'alunaka 'ani ruh qul ruhu min amri rabbi wa ma utitum min al-'ilmi illa qalila wọ́n máa bi ọ́ léèrè nípa ẹ̀mí sọ pé ẹ̀mí ń bẹ ní ọ̀rọ̀ lọ tó sì pé nìkan máa ń parí àfọlọ́. níta sì fún yín nímọ̀ ojú bí ń tí báyìí lọ. dípò pé wàá mọ̀ bá ọ̀lẹ̀mí rí kí ni kọ́lọ̀ rẹ̀ kí ni títóbi rẹ̀ ń bo ní ń gbé àní ká gbà kọ́lọ̀ ju wà lọ. àdámọ̀ kan. Alaikum tí wọ́n sí láyé nígbà tí wọ́n ti kú kánà bí òtó dé. àmọ́ báwo ni ẹ sọ pé ṣé wọ́n bí wọn léèrè mhm. wọ́n bí wọn léèrè nípa wọn wọ́n bí wọn léèrè nípa ọlọ́run tí wọ́n ń sìn wọ́n bí wọn léèrè nípa ọlọ́run tí wọ́n ń sìn wọ́n bí wọn léèrè wọn. ìbéèrè nípa tànàbì ò ní ṣùgbọ́n tẹ bá béèrè pé tí yóò tún á jẹ wọn tó ti pé wọn ọ̀rá nàbì kan á sọ pé àwọn ahlul fatra ọlọ́wọ́n bó ṣe ìdánwò fún wọn tó bá jọ́gbìn dà pé àná ẹni tó bá pass yọ wà lùfẹ̀ẹ́ ẹni tó bá fail yọ wọ wọn náà ìdánwò tó lọ́wọ́ ti ṣe fún wọn ni pé wọ́n gbé náà kalẹ̀ pé fún àwọ̀ ẹni tó bá wọnú ẹ̀ àlùjánnà ni ó bá ara rẹ̀ ẹni tó bá kọ̀ láti wọ ọbẹ̀ iná ni ó bá ara rẹ̀ nítorí pé Allahu a'lamu ma hum fa'ilun ọlọ́run bá mọ tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà tó bá mú wọn bá nàbí láàyè tó bá mú wọn bẹ̀ nígbà tá nàbí wà láàyè. náà àríkùn sọ. ẹ bí èsì ni pé àwọn oní àwọn ọ̀rẹ́ sọ Eh, eh, òkú ìyá máa jòkú látàrí ẹkún táwọn èèyàn rẹ̀ ń sun lórí ẹ̀ ṣùgbọ́n ẹkún rú èwo ẹkún híhu kíyàn máa hu kọ́mọ sàn tún pariwo ọ̀wọ́ eléyìí àkóbá ni kò kù ṣùgbọ́n kíyàn máa sun àsúnú kómi ẹkún ọmọ wa jáde kọ́kànlélógún jáde lójú rẹ̀ rahma ìkẹ́ni ìtọ́lọ̀ fi sọ́kàn àwọn ẹjọ́ fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ torí ẹ̀ ìgbà tó máa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ibrahim kú Sa'ad ibn Ubadah ó rà ní sallallahu alayhi wa sallam tó mi ẹkún dà lójú ẹ̀ ọ wá sọ fún anabi sallallahu alayhi wa sallam gáà wọ anabi náà omi ẹkún dà lójú yín bá fi sọ́kàn àwọn ẹjọ́ fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ wa innama yarhamu Allahu min ibadihi ar-ruhamaa àwọn èèyàn kan tó máa kẹ́ nínú àwọn ẹrú rẹ̀ náà làwọn ẹni tí wọ́n láàánú torí de eléyìí al-aynu tadma wal-qalbu yahzan wa la naqulu illa ma yurdi rabbuna illa ma yurdi rabbana wa inna bi firaqika ya Ibrahim lamahzunun. dájúdájú ọkàn wa ń bàjẹ́ omijé sì ń dà lójú wa ṣùgbọ́n àwọn ò ní àyàfi tọ́lọ̀ ọba wa yọ́nú sí ṣùgbọ́n kan wá bàjẹ́ látàrí ikú rẹ̀ ìrẹ́ Ibrahim lẹ́yìn túmọ̀ sí pé tẹ́ bá sunkún tómi ẹkún dà lójú yín látàrí pé èèyàn kú tẹ́ ẹ̀ máa hu kò sábò mbẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ máa ti ń hu aburú wa ń bẹ̀ ọ́ ajabẹ́ ti ṣe jẹ́ ihu àti pípéjọ àti dídáná lẹ́yìn ìgbà tó kù bá kú. wọn bẹ ẹnu ma kó yàjẹ òkú nù rẹ kẹbù tí nínú hadithi ibn Abdullah ó ní àwọn jẹ́ tó kaka pé sílé ẹni tí kú fún àti ká máa dáná nítorí pé kò kú akàkún mínà nìyà nínú kígbe arò lẹ́yìn ikú òkú èyí tí máa mú kí ọjọ́ torí ìwọ́n tó ń pa màálù nítorí pé òkùnkù ń gbàgbádá kaná múra sí tó bá ti jẹ́ ká tí òkùnkù rẹ̀ fún kẹ̀ alákòóbá sí ìsàlámà náà. Thank you kọ̀ǹsẹ̀ nídìí kọ́ memorize ẹ̀ àdìsí àsọ pé kọ́ tó bá memorize ẹ̀ ẹni tí wọ́n á ń kí alukurani nílé ayé àdìsí àfẹsẹ̀ rìn lẹ̀ wọ́n á ní kó kí alukurani tó bá jọ gbẹ̀ndẹ̀ alukiyama ibi tó bá lè kéde ibẹ̀ ní kẹ́rẹ́ òde lónìí wọ́n àsọ ikú memorize ẹ̀ ọlọ́wọ́n bó fún ké látàrí pé òun ti ń ké nílé ayé ọlọ́wọ́n bó fún ọ memorize kíákíá lọ́mọ́

a ó ní ó ma súra báyìí báyìí náà Al-Qur'ani anábì náà ọ̀ma nínú ọ̀ma àbọ̀ ha sórí ó ha sórí ó fi hàn ha sórí yẹn pàtàkì lè ha sórí alhamdulillah tó sì lè ha sórí tó máa ké nílé ayé ń bí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwọ náà wà bí àdéhùn yẹn àmọ́ wọn kò ọ̀pọ̀lọpọ̀ nínú wa ha gbìyànjú títí nítorí pé kálukú pẹ̀lú tọ́lọ́mọ bá bá kọ pé yóò ṣèṣe fún tọ́lọ́mọ bá bá kọ pé yóò ṣèṣe fún yóò ṣèṣe fún ṣùgbọ́n ká àkọ̀jà ká mọ ní tá a há ká sì máa fi ṣiṣẹ́ ṣe torí pé lómi ha yóò di hujjatun alayhi yawm al-qiyamah yóò di ọ̀ràn fún jọ gbẹ̀ndà al-qiyamah torí pé ọha sórí òfin ṣiṣẹ́ ẹlòmíì ti hàríyá an wa sum'a nítorí pé ọfẹ́ fi ṣe kárí mi ni àti káwọn yóò lè bá a mọ̀ pé fi hàlùkùrá ni and then what tó máa ń kí alukurani tó fi ń ṣèwà hù tó ń tẹ̀lé lánàá rẹ̀ fa anta min ahli alukur'an fa anta min khassatillah tó máa ń kí alukurani tó ń kà tó fi ń ṣiṣẹ́ tó bá tún lè ha alhamdulilah tó fi ń ṣiṣẹ́ tó fi ń ṣèwà hù ti dọ̀kan nínú àwọn ẹni ọlọ́run náà. Thank you tó jẹ́ nǹkan àbúrú ṣé ẹ̀mí ẹ̀gbọ̀ngbọ̀ ló ń rojú ló ń bíbí nílẹ̀ àbí òṣèlú pẹ̀lú ìṣàkóso. àmọ́ tó ń rò èèyàn lè máa ronú tó dáa èèyàn lè máa ronú tó ọ̀dà tó bá ń pín tó dáa lèèyàn ń rò tó bá ń pín tó dáa lèèyàn ń rò alhamdulillah tó bá ń pín àìdáa lèèyàn ń rò àwọn òdòdó bẹ lẹ tó máa ń rò dáadáa ọgbà ládàá ọba àmà tó o bá ń rọ àìdá tó o bá ṣe wàá gba ládà. sòṣùgbọ́n ẹ̀mí rẹ ẹ̀mí rẹ yóò máa ro dáadáa àṣepọ́n yóò máa ro àìdá fún ọ. ẹ̀mí nínú ìròyìn ẹ̀mí òun náà ni pé ẹ̀mí a máa pani láti láti láti ṣe àìdá. ẹ̀yàn kan bá ràn lọ́wọ́ ó ti rò lẹ́mìí rẹ pé ẹ ti kí n fún ní fifty thousand ìgbà tó bá fi mú fifty thousand yẹn ẹ̀mí kan bá sọ pé à fifty thousand wọn náà máa níyàwó wọn náà máa lọ́mọ ẹ ọmọ tí ìsan lè ah. ọmọ kí wọ́n ní rẹ ti ti tán lé à èlùbọ́ lọ́ba àdìgbò kẹ́ ẹ já fún five thousand fifty ó di five lẹ́ẹ̀kan náà kó tó dẹnu ọ̀nà náà five thousand tán ẹlòmíràn mọ̀ gba five thousand lóṣù ni wọ́n á kó five thousand fún ah five hundred jáde nígbà tó máa tún fi mú five hundred ní ọgá ah, five hundred ó ti di five hundred ah, abẹ́ gba fifty gba fifty naira ẹ̀mí tọ́jú àmọ́ràn tún bẹ sóòlù yóò mọ̀ pààyàn láti kéèyàn ṣàìdá ó ní í ṣe pẹ̀lú àṣẹ ìfà. tó èèyàn gbọ́dọ̀ jẹ́ sọ́wọ́ ìyá àjàkadì pẹ̀lú ẹ̀mí yẹn kéèyàn lè bàa torí rẹ̀. irun lára tó fẹ́ kí síbójú lọ́rọ̀ afọ́n yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ ti lẹ̀kì mọ́ yàrá rẹ̀ báyìí ẹlòmíràn ni wọ́n bò ń dáná gbogbo yàrá bí obìnrin tó bí máa lé iná wọn bá dá onímọ̀gbà tí ó gbé àdògán sí abẹ́ bẹ́ẹ̀dì kékí bẹ́ẹ̀ náà lè wọ́ọ̀mù nínú ọ̀bà sẹ́yọ tọ́ subhanallah ẹ̀mí tí máa tí máa pààyàn lásìkò láì dá ló máa ń ṣerú nǹkan yẹn. òtútù òmu o iná tí òtútù ọ̀gbé wa lọ yóò la jáde tó ọ̀pá wa yìí yóò máa ah bá ní kí n ah, i can't be i. ẹ jẹ́ gbómi kaná nígbà tó ń ra gbómi kaná tó ń ti gbé lọ bàbá alágbájá omi mà ti gbóná náà máa ń kí ń gbọ́ báyà ń kí ń gbọ́ agomẹ́sàn-án bá lù agomẹ́sàn-án bá lù àní màá kí ọyàn mi lẹ́nu kọ́ án tí wọn mọ̀lẹ́kà tí wọ́n kọ́ ni. ní wọn àti kó dá ṣùgbà àìmọye èèyàn ní irú nǹkan ó sì lálẹ́ yìí látàrí anafsul amara bisu ẹ̀mí tí máa ń pààyàn láti pẹ̀lú kéèyàn ṣàìdá ẹ̀mí yẹn ọ̀bàjà àṣetán ni ó ní líǹkì mẹ́mí yẹn púpọ̀ yọ́ọ́ máa ni wọn máa ṣe wáhàyí fún ni báyìí ni kò sí báyìí ni kò sí báyìí ó sì máa ń sábà ń wé ni ẹ̀mí tó ṣe pé máa ń pè yàn lọ sí di dáadáa. an-nafsul lawwama ẹ̀mí tí máa báyà wí torí pé tó ṣe ọ̀dọ̀ ẹ̀mí tí máa báyà wí yóò máa sọ fún pé torí pé tó ṣe wọ́n dá ọlọ́run pọ́ láti kó kírun lákòókò ọwọ́ lọ gbẹ́nu sùn tọ́lọ́run bá ti pọ́ńkọ́ ẹ̀mí kan tàbí tó tún máa kọ́ṣàn ẹ̀mí ètò wọn máa sọ pé ah ọlọ́run ní pọ́ náà lójú ọ̀dà àárọ̀ <laughs> so subhanallah èèyàn ò lè jẹ́ ni tí ó sórí rẹ̀ àti kọ́ bá àṣetánì jà kọ́ bá ẹ̀mí rẹ̀ jà kọ́ bá ayé tí máa ṣe nǹkan bú lọ́sàn fún yàn jà ìsẹ̀mílẹ̀ ayé ìgan fìtínà ni á dàgbà dàwọ̀ fìtínà ni náà lẹ́rìí tẹ́ máa ń kírun ẹ máa wò wò nílòó ni tẹ́ ń fi ń ro tọ́lọ́n lórí ìran nínú tẹ́ ń fi ń ro tilẹ̀ ayé yìí ẹlòmíì ti parí ó ti gíráduwétì gan lórí ìran kò sì ti wọ hundred level náà pé wọ́n ti fi aláwọ̀ àpò ẹ̀ mọ̀ pé ok wọ́n máa parí university so service yẹn màá máa ti ṣe pàpà sharp sharp so ibi tí wọ́n ti parí sáfìsì yẹn so màá bọ́ sí so Àbújá yẹn màá wá sẹ́ wọ́n á ti kọ̀mpútà ọ̀pẹ̀rẹ̀tọ̀ so nbẹ̀ yẹn màá wá wálé lẹ́ẹ̀kan láàrin màá máa wálé so tí dáàdi mi bá fẹ́ máa yọ mí lẹ́nu ẹnu kí n pé dó sábújá ni ah ó tí one hundred level ètò ọmọ ronú tó bá ti àsàlámù aláìkùm lọ́tọ̀ ọmọ pé òun là ń kí. àfi kéèyàn bá ẹ̀mí kéèyàn bá ìrònú ilé ayé ó ti pọ̀jù lórí wa jẹ́mọ́ wàláhì ó ti pọ̀jù lórí ẹ̀rí pé tá a bá sùn ìlànà tá a bá jí ìlànà tá a bá nílọ ìlànà ẹ̀rí tẹ́lómi ń dá sọ̀ láì yá wèrè ó ń ṣe calculation owó tí ò tí ì rí ni. àfi kéèyàn ó gbìyànjú láti jẹ́ pé èèyàn kọ́ káàdì ẹ̀mí yàn ká máa ro tayé ká máa ro tayé yẹn because ìwọ̀nba tó náà bá bá kọ́ pa náà lánàá tí wàhálà yẹn bá ti pọ̀ jù àní rojú ṣe tọ́lọ̀ bákan náà nǹkan ẹlẹ́kẹrin èèyàn ṣèyàfínù ins àwọn èṣù wà nù àwọn èèyàn náà sẹ́rẹ̀ èṣù ti àlìjánu yẹn tí bá ti sọ a'udhu billahi minash shaitani rajim yọ sà ṣùgbọ́n èṣù tèèyàn tó ń mú lọ́rẹ̀ èṣù tèèyàn tó ní mọ̀lẹ́bí èṣù tèèyàn tó ní lára èṣù èèyàn tó ní iye kan tó máa ń ṣe a'udhu billahi minash shaitani rajim náà pé ọ̀ dáa fún ọmọ ẹ̀yà a'udhu billahi minash shaitani rajim kò sì ní fi ọ́lẹ̀ onótùmọ̀ ọ̀sẹ̀ àwùjọ bí la ó sì lè sùn tí ń yọ ọ́ lẹ́nu torí ẹ̀ ló ti jẹ́ pé àti bọ́ lọ́wọ́ èṣù tèèyàn ó lè ju àti bọ́ lọ́wọ́ èṣù àlìjẹ̀nu lọ. torí délé àwọn nǹkan mẹ́rin alimami ibn juzai rahimahullah nínú tírà àwọn at-tasheel fi ahkam at-tanzil wọ́n sọ bẹ́ẹ̀ pé nǹkan mẹ́rin àfi kéèyàn wọ́nà lágbórí ẹ̀ sáárán wọn sáárán nǹkan mẹ́rin la ní ìsìn lásán ẹ rí i pé ìrònú gringish tá à ń rò <laughs> ìrònú owó tí kálukú rò kò tún jẹ́ nǹkan mẹ́rin ní ìsìn ẹran alẹ́ ti náà èṣù èṣù èèyàn ẹ̀mí tí máa pani láti kásá ìdá àtìlẹ́ ayé. tó nǹkan mẹ́rin yẹn jẹ́ ká máa rántí rẹ̀ torí ẹ̀ tó bá ti kéèyàn kan wà nù àwọn ọ̀rẹ́ rẹ̀ tó yẹ kó gbogbo ni máa wá fún gbogbo gbà ó ni wọn ṣe jókòó yẹn ọmọ yunifásitì wò já lọ wọ àwọn bébì já lọ ahụ. èmi ò àbí òye wa ẹ̀dọ́rọ̀ alákòóbá ti sálámà nù. bẹ́ẹ̀ sẹ́mi rẹ̀ máa ti sọ pé ẹ torí nọ́fìlà tó ń kí lẹ́yìn irun mọ́gírìbì yẹn kò yẹ ó ti rẹ̀ ọ́ kó jókòó ni ah, máa kì í pọ̀ fẹ́ bọ̀ kọ̀ máa kì í wàá sọ fẹ́mi rẹ̀ máa kì í so ẹ̀mí tí máa kọ̀ fún ẹ̀mí tí máa báyàn wí ó jẹ́ kó ń wí ni ẹ̀mí tí máa pè yẹn lọ sídìí àìdá nígbà tẹ́mi rẹ̀ bá sọ pé má Allahu akbar ó rí i pé tó o ti wí ni rẹ̀ nù. máa sọ salamu aleykum pé tó ọ̀dà béèrè bó kí tẹ̀yìn ṣáà àní máa kì í ò ní yé síbẹ̀ títí tó fi wà lìjẹ́nà àmọ́ tó bá ní ok tẹ́kí má kì ni sinmi wọ́n rẹ̀ ọ́ tiẹ̀ ọkàn rẹ̀ ti so jáde lára rẹ̀ ni àlọ́ aláǹkó ti bàjẹ́ tẹ́lẹ̀ náà ti tipátipá ló fi àlọ́ alá àbí bẹ́ẹ̀ kọ́ ni tó tún á lọ rí níwò rẹ̀ pé òtútù mu òtútù mu tọ subhanallah àfi kéèyàn ọba ẹ̀mí rẹ̀ yẹn jàjàkadì ọ̀pọ̀lọpọ̀ àbàjẹ́ tẹ̀rí tọ́pọ̀ láyé o an-nafsul ammara bis-su' lọ́fà lọ́fà ló fi jẹ́ pé táwọn ẹ̀rọ mọ̀bọ́n bá dé wọ́n ti sọ àwọn ṣẹ̀yàpín mọ́lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi yóò tún máa rorò kúrò àbí òní rò yóò tún máa rò torí pé an-nafsul ammara bis-su' ẹ̀mí tí máa pín yẹn lọ sí ìbàjẹ́ sì ń bẹ́ńtì ẹ̀ kò sẹ́ni tó sùn lókun à ń gbé ká wa yẹn ni pé tí ó jọ wa àlùjánnà wà lára rẹ̀ nítorí oṣù jẹ ọwọ́ náà ọ wà lára rẹ̀ tó bá jẹ́ kí nafsul lawama kó borí nafsul amara òṣòrí rẹ̀ nu àmọ́ tí nafsul amara tó bá borí nafsul alawama orí ibu náà ọlọ́mọṣẹ́ wa ló lórí ibu náà. aleykum salaam. mọ̀ ń bọ̀ ìdájí ń béèrè. ọ̀hún á tún ṣàlàyé

tọ̀ síbẹ̀ náà làwọn míì wọ́n ti sàyè wọn pé àwọn ṣòhádà ò yókù tí wọn ò kú sójú ogun ṣòhádà náà lápè wọn gẹ́gẹ́ bí ẹni tí inú run pa gẹ́gẹ́ bí ẹni tí léjò pa gẹ́gẹ́ bí ẹni tó kú sódò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wọ̀nyẹn á pè wọn ṣòhádà ṣùgbọ́n á wẹ̀ wọn á bàṣọ gbẹ̀yìn sí wọn lára á kí wọn sí wọn lára àwọn ò tó ipò ẹni tó kú sójú ogun yẹn lẹ́yìn náà ẹ̀mí ìròyìn kẹta tó wà fẹ́mi ọ náà ni anafsul mọ́pọ́mà iná ẹ̀mí tó ní ìfọ̀kànbalẹ̀ wọ́n ní sèyàn lè débẹ̀ dáadáa ẹ̀ńtọ́lọ́n bá bá kọ́ fún ẹ̀ńtọ́lọ́n bá bá fi ṣe kóńgẹ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ lè di mọ́pọ́mà iná yá ayẹ́tò anafsul mọ́pọ́mà iná ẹ̀rọ̀jọ́rì ìlà rọ̀bíkì rọ̀bíyẹ́tẹ́n mọ̀rọ̀bíyẹ́ fẹ̀dọ̀kọ́lẹ̀ fi ìbáàdì ṣùgbọ́n yóò ṣe wàhálà yóò ṣiṣẹ́ gan yóò tún wá máa bẹ pẹ̀lú kóńgẹ́ àti àánú ọlọ́run agbára lásán rò ìyànjú lásán tó àyàfi àánú àti kóńgẹ́ ọlọ́run kọ́lọ́n fi wá ṣe kóńgẹ́ ẹ̀mí tó bá ti gbọ́ ọlọ́run bá gbọ́ tí mánì rẹ̀ ní agbára gidigidi yóò di nafsul mutma'inna yóò ní fàyà balẹ̀ lórí ìgbàgbọ́ òdò náà àwọn ọmọ àwọn ọmọ àdéhùn sẹ́yìn kà tó wípé ẹni tó bá ha Al-Qur'ani ẹ̀ mú wá fún wa àwọn náà kà àdéhùn yẹn àwọn ò rí inú rẹ̀ pé ẹni tó bá ha ìyẹn wá mú rìwáyà tó ní ẹni tó bá ha wá. sẹ́mi ọkọ̀ ìgbọ́dọ̀ parọ́ má nàbì ẹni tó wí lẹ́lọ́ọ́ bá ẹ gbọ́dọ̀ sùn lálẹ́ yìí kó tó má àdéhùn yẹn wá fún yín náà àìmọye ìdánilẹ́kọ̀ọ́ la ti ṣe lórí ẹ̀ kò síbi táwọn fi sọ pé ń tọ́ba hà náà. a sọ fún yín pé wọn à lè dọ́gba o ẹni tó hàn kúránì àtẹ̀ntì ọ̀hà o àmọ́ àdìsí ọ̀sọ́ pé ń tọ́ba hàn kúránì wọ́n sọ fún alálùkùránì yòókọ́lù lè sọ àhìbẹ̀lì kùránì wọ́n sọ fún alálùkùránì kí bó ṣe máa kí n lé ayé alálùkùránì tó túmọ̀ sí pé ń tọ́ hàn kúránì abẹ́ gbé de lárúbáwá. Naam. ẹ̀ eh, dáhùn ni lédè yorùbá alákùránì tó túmọ̀ sí pé ha ni abẹ́dẹ̀n ìyẹn ni pé èyí ya alukurani gbà kan tẹ́ ẹ bá gbé de máa ní sọ́ọ̀hìn gbogbo ìgbà ìwọ àti ẹ̀ náà ni ìtumọ̀ rẹ̀ ẹnu kìí ti pọ̀ àmọ́ ẹni tí ò bá gbé de lábá máa ṣẹ̀rí túmọ̀ bẹ́ẹ̀ náà téèyàn máa túmọ̀ tó rí inú hadith dictionary of hadith tún wà dictionary àwọn wẹ́ẹ̀dì tó wà nù hadith ànábì tún wà ó kọjú oríṣi twenty ẹ kan nù rẹ̀ kẹ́ máa sì wò pé sọ́ọ́hìbò Qur'an kí ni túmọ̀ rẹ̀ náà rí ó sì sọ́ọ́hìbò báàbù sọ́ọ̀d àbí òye wa ọ wà rí sọ́ọ́hìbò wọn àmọ́ ní sọ́ọ́hìbò mal sọ́ọ́hìbò kìnìkan sọ́ọ́hìbò ibil sọ́ọ́hìbò kìnìkan sọ́ọ́hìbò Qur'an kí ni túmọ̀ rẹ̀. ẹni tó ha lè wọnú tuma rẹ àmọ́ so nìkan tó yé wa ọkọ wa límìtì ẹ mẹ́rin wa ọ̀tọ̀ ní gbọǹbọ ọ̀tọ̀ ní kékeré <laughs> ọ̀tọ̀ ní pé a fẹ́ lójú kòkòrò torí tí máa ń sàwọn àfáà ní bíbá ẹni pé mo fẹ́ sè ọ́ lójú kòkòrò nǹkan wàá máa tú láti ẹ̀rí láti pọ́ǹtì sí mo fẹ́ yẹn ẹ̀rí tán láyé ni ẹ̀rí pọ̀ láyé náà wọ́n wàá náà. ọ̀tẹ́ni tó fẹ́ kú àbí wọ́n fẹ́ kú ẹ̀yìn ẹ̀dá sì kò kú rẹ̀ bá tó. yọ ọmọ jẹrora rura, Bọ̀ àwọn èèyàn tó bá lọ́wọ́ ikú láti kó òjijì lọ fún gíráàdì nítorí gíráàdì tírélà pọ̀ lórí ọmọlẹ̀ tó jẹ́ pé ọkọ̀ àwọn ìwé náà pípé yẹn lè kéèyàn sẹlẹ̀kì tó bá fẹ́ nu rẹ̀ alàwùlà hàl ẹni tí o bá tí wọn bá bẹ́ lórí tí mọ́tò sì pa òun náà lè gbọ̀nà mí kù so oríṣiríṣi ọ̀nà làyẹn ń gbà kú ṣùgbọ́n kú kan náà ni àbí òye wa kò sí ọ̀nà tí yẹn gbà kú tí ò ní wàhálà kò sọ́nà tí yẹn gbà kú tí ò ní wàhálà ṣé mo pé ẹni tí tírélà torí rẹ̀ tó fi fọ́ tó kú ṣé ikú rọrùn náà àbí kú oró ẹ̀hẹ́n kí wọ́n á tún mọ oró náà ẹ̀hẹ́n ó sì pé tọ́ ẹni tó bá torí rẹ̀ ńkọ́ wọ́n kàn lọ lẹ́ẹ̀kan náà lọ lẹ́ẹ̀kan náà kò easy lẹ́yìn ọlọ́run bá wá a ọ̀rọ̀ ọlọ́run kọjá ti sọ o tó bá wu ọlọ́run pé kọ́ mọ́ pẹ́ kan náà ti fọ́ orí o pọ̀ tó wu ọlọ́run kọ́ mọ́ ti kù láàyè láàyè sẹ́yìn kí ìrora àwọn kọjá ti sọ wa anabi wọ́n sọ kan ibẹ̀ láti mọ̀ pé kò síkú téèyàn kú tí ò wọ́n ní inna lil mauti latakarat inna lil mauti latakarat dájúdájú ìdààmú dààbò ń bẹ fún kú yẹn ni pé máa kó ìdààmú dààbò bóyá anabi wa gan sallallahu alayhi wa sallam màtásìkò kútó là anabi sọ àdéhìí torípé bá anabi sallallahu alayhi wa sallam ń pọ̀ kakú lọ́wọ́ oògùn wa jáde lára anabi gan oògùn jáde gan anabi wa mú.

kò sí wàhálà fún bàbá rẹ̀ mọ́ lẹ́yìn òní má pọ̀ kẹjẹ inna lil mauti lasakarat dájúdájú ikú ìdààmú dààbò wà tí kú máa dààbò yàn kò sí bẹ́ẹ̀ yẹn ṣe kú tí ò ní dààmú sẹ́mọ̀túmọ̀ ẹ̀mí ẹ̀mí yẹn ní ṣe pẹ̀lú gbogbo àwa ẹ̀mí yẹn wá jáde gbogbo ara sọ̀rọ̀ ọ̀rùn àbí òye wa tòṣùmọ́ ìtọ́kànjà ni pé ká máa bẹ lọ́n gbogbo wàtáàbà kákú mùsùlùmí eléyàn ni rọrùn kú àmọ́ kèfèrí à ìrọ̀rùn báwò akhriju anfusakum al-yawma tujzawna adhab al-huni bima kuntum takfuruna ẹ yọ ẹ̀mí yín fún wa bẹ́ẹ̀ làwọn ẹlẹ́kọ̀ọ́ yìí ọ̀yà ẹ yọ ẹ̀mí yín wa la ilaha illallah onílà ó jẹ yín ní ìyá alábùkù látàrí àgbàgbọ́ yín wọ́n fa ẹ̀mí yọ lára wọn débi kó gbogbo arọ́ dàrú àwọn kèfèrí nù ṣùgbọ́n mọ́mìn yóò ra àmàlẹ́kà tójú wọn báyàn mára tó ṣe kí wọ́n wà láwòrán tó dáa pẹ̀lú àwọn òórùn tó dára wọ́n tẹ́wọ́ pétọ̀ ìwọ ẹ̀mí tó dáa tí ń bẹ lára tó dára máa fọwọ́ dọ̀ba tó dára tí máa ń ṣèké àwọn ẹrù rẹ̀ tó tọ́ ló fi jẹ́ pé mọ́mìn máa máa yẹ kún ìdùnnú ní ìbàlọ̀ àwọn kèfèrí máa máa yẹ kún ìbànújẹ́ ní ọ̀bàlọ̀ kọ́lá ọmọ tí wàá kéfì kọ́lá tó jẹ́ ààrẹ kò sọ. káàpọ̀ sí èèyàn máa fẹ́ ṣe ìlàwọ́ àdúgbò àti ìgbà ọmọ bí mo sọ̀tì ta ìsìn òkè láǹfààní àti wà níbi láti ládùn àdá àti tó jẹ́ pé ibi tí ẹ̀jẹ̀ wà ní táìmù yẹn ó súnmọ́ sí èèyàn lè máa ra wà láṣẹ ṣé ṣé ọkọ̀ burúkú bá wà lórí èèyàn kéèyàn ka ìtọ́ wà lórí èèyàn àmọ́ tí ọba ti jẹ́ pé èèyàn sálọ alẹ́ yẹn gbọ́dọ̀ fọ́kàn kúrò àná ojú kòkòrò téèyàn ní yẹn téèyàn bá ti ṣínkù àti sálọ alálẹ́ gbé alukurani lọ èèyàn tún gba aládàá rẹ̀ sọ àmọ́ èèyàn gbọ́dọ̀ gbé láì sálọ àlá eléyàn lọ pa jù. o ṣe ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé àwọn àlejò àwọn rẹ̀ ní ti yẹn bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ tí ó fi àwọn sáyẹ̀nsì sílẹ̀ bí i. à ń bẹ̀ náà tó bá ké máa kírun tó gbọ́ lọ́rùn bá gbọ́ àbí òye wa à ń bẹ̀ lọ́n à ń à ń dára but àyè àyè àyè sọ pé àwọn àṣọ àlùjáná ló lọ àṣọ bá o àmọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé nù ṣe èdè o torí kọ́kàn kú sójú ogun ṣe èdè o wọ́n sọ pé àárín kan kọ́ lọ́wọ́ bó ti ń ṣe èdè torí pé èèyàn ọ̀mà ó lè jẹ́ kékeré ṣe torí ọlọ́run ló ti jagun yìí fẹ́ràn kọ́kàn lọ́wọ́ tòun tó ń kọ́ tẹ̀lẹ̀ lè tẹ̀kú na wọ́n hehe ẹ lọ. ìlíyà fọwọ́ fi sabilillah. nítorí bá jagun torí kó lè jẹ́ pọ́n ọlọ́run lọ́ga jù lọ́jagun torí tọ́lọ́ òní ọ̀jẹ̀ṣẹ̀ yìí di àmọ́ àmọ́ àwọn ọmọ kan rẹ̀. torí ẹ̀ ti jẹ́ pé wọ́n àtàwọn sábẹ́ wọ́n yan nìkan pé ṣe ẹ̀dí kíníkà anábì àá. ẹ ṣèwádìí rẹ̀ wọ́n àwọn ṣèwádìí rẹ̀ wọ́n rí pé òun fúnra ara rẹ̀ lọ́pa ara rẹ̀ lójú ogun yẹn náà nígbà wọn ti léṣe. sọ eléyìí fi hàn wá pé tazkiyatun nafs aw tazkiyatun nasi kò sínú manhaj ahlu sunna wal jamaa kama pa àwọn èèyàn mọ́ superior lágbájá yìí shahid ṣẹ́ka kò sínú lànà ahlu sunna aka kọjá shahid àbí òye wa ìgbàtọ́ ẹ pé inú lóorun lágbájá kú to kan kọjá shahid òye wa torí pé ó lè jẹ́ pé inú tó rùn òun so irun ti bẹ̀rẹ̀ sí ní irun sẹ́rù wọn wọ́n wá wí ẹni tó ṣàfọwọ́ fà torí délé àwọn àní go into detail in deep nǹkan tá a sọ sọ àrùn kan torí wọn àti wọn bá sọ pé certainly ọlọ́run bí wọn bolo irí certainty subhanakallahumma wa bihamdik ashhadu